والصلاه والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أنت على إذن عوا نقا على إذن شيخ الإسلام تقي الدين أنت يكون عنك أن تجمد القيامة àti ní tí ó ṣẹlẹ̀ nínú sàárè wa wọ́n ti ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo ọlọ́run bá kó jẹ́ kí mi pẹ̀lú yánjọ́ ọ̀nù wa bí wọ́n ti ṣe dáhùn nínú sàárè wọn nígbà tí wọ́n bá bí wọ́n léèrè nípa olúwa ẹlẹ́dàá wọn tí wọ́n sì bí wọ́n léèrè nípa ẹ̀sìn wọn wọ́n sì bí wọ́n léèrè nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam oríṣi kejì máa ń bẹ nínú àwọn èèyàn àwọn tó ṣe pé ńgbà tí wọn bá bi wọn léèrè àwọn ìbéèrè wọ̀nyí wọn ò ní rẹsì fọ wọn máa ṣètò abẹ. wọn ni wọn amal murtab ṣùgbọ́n ẹni tí ń ṣe méjì ẹni tí tàbí tàbí ń bẹ nínú gbàgbọ́ rẹ̀ ẹni tí ọ̀gbọ́ lọ́wọ́n bá gbọ́ tọkàntọkàn àwọn ẹni tó ṣe kò sí ìgbàgbọ́ lọ́wọ́ nílé ayé ń bí nígbà tí wọn bá bi àwọn léèrè nínú sàárè wọn nípa àbéèrè tí gbogbo wa ti mọ̀ yẹn etí ṣe ìbéèrè mẹ́ta péré wọ́n ní olúwa rẹ̀ ọlà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam kí lọ jẹ́ sọ kí sílẹ̀ tó gbélé ayé ṣe. ẹ má bi àwọn eléyìí léèrè ẹ kó lò ha ha a sọ wípé mo gbé mo gbé kalimatun tẹdúlò alẹ tẹwọ jùlọì gbọ́dọ̀ nǹkan ni tí ń tọ́ka sí pé èèyàn ó ń fi ìnira tó ṣe hàn ń fi ìbọkànjẹ́ rẹ̀ hàn lórí nǹkan tó ti bọ́ ọmọ lọ́wọ́ ó ti o kọ́ ọ́ ti dáhùn nìyẹn lẹ́ẹ̀ẹ́dìrì èmi ò سمعت الناس يقولون شيئا فقلته níṣẹ́ ni wọn kàn gbọ́ táwọn èèyàn ń sọ nǹkan kan láyé èmi náà sì bá àwọn wí. ẹbí mi léèrè nípa ìtàlólúwa mi mi ò mọ̀ nípa rẹ̀ níṣẹ́ wọn kàn gbọ́ táwọn èèyàn wí láyé lèmi náà bá wọn wí. ẹbí mi léèrè nípa akínlẹ̀sìn mi èmi ò mọ̀ nǹkan kan nípa rẹ̀ níṣẹ́ wọn gbọ́ táwọn èèyàn wí ni mo bá wọn wí. ẹbí mi léèrè nípa tàlànàbì Muhammad sallallahu alaihi wasallam èmi ò mọ̀ nípa rẹ̀ nítorí mo kàn gbọ́ táwọn èèyàn ń sọ pa rẹ̀ náà lèmi náà sọ subhanallah. يضرب بمزربة من حديد ìjọwọ́ eléyìí ẹni tó bá yege yege láéláé ẹni tó bá sì kùnà láti yege oríbu láéláé bẹ̀rẹ̀ nu náà kó sànù wa. àwọn màlíkà méjèèjì yìí wọ́n á wá fi òòlù orin tó ní ńlá wọ́n á sì bò lórí wọn á kó bò wọn á dábò olórin nílá wọ́n ti fi ni wọ́n fi ṣe òòlù tí wọ́n máa fi sọ̀yàn lágbárí èèyàn má lè dákú ká má ṣẹ̀ṣẹ̀ tí ì sọ pé irin òòlù orin ńlá kọ́tà ni wọ́n kó bò. yọ wá kékeré kan torí pé pàtán tí wọ́n fi nàyà yàtọ̀ lẹni tí wọ́n fi pàtán náà tí ò ní ké tí wọ́n wá fi pàtán lẹ́yìn tí èèyàn bá ké lẹ́rọ̀ wọ́n á tún wá pàtán tó tún lé ju eléyìí lọ tó burú jù lọ wọ́n á tún fi dẹ́yìn lára wò ní ọba tún ké wọn tún wò ètò jùlọ àmì ìtàwọn màláìkà tí wọn fi lu ẹni tá a wí yìí báyìí mizrabatun min hadidin olórin ńlá ni ètò ìsè pé wọn ò bí dáa kọ́mọ́kì ọlọ́mọ́sí wa lọ́kàn nù wọn. wọ́n wá kó irin ibò nígbà tí wọ́n bá kó irin ibò wá ké kíké kan wá ké rora yasma'uha kullu shay'in illa al-insan gbogbo nǹkan pátá ní ọ̀pọ̀ ìgbìn yẹn ògiri agbọ́ ẹranko agbọ́ ewéko agbọ́ kòkòrò agbọ́ gbogbo nǹkan pátá igi oko ọgbọ àyàfihàn lásán wá nínú ẹgbà wọrọ láti ọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ẹgbà wọrọ mi anabi ní fayasihu sayhatan yóò kéje kan yasma'uha man yali gbogbo ẹni tó wà nítòsí rẹ̀ ní ọgbọ ghayru thaqalayn àyàfi èèyàn àti àlùjànnú nìkan àyàfi èèyàn àti àlùjànnú nìkan kí ló dé tán fi pè yín àtàlùjẹ̀nu ní sọ̀kọ̀lẹ̀ yìí torí asokolo wéwúwo wéwúwo ni wọ́n ń pè ní sọ̀kọ̀lẹ̀ tí wọ́n bá sọ pé ìnẹ́kẹ̀lẹ̀ sọ̀kìl ṣáájú owó gan. الإمام ابن حجر رحمه الله نينو شرح صحيح البخاري فتح الباري وانتو بين على الجنون الثقلاني نتوفي لثقلهما على وجه الأرض wọ́n ti àwọn méjèèjì ní sọ̀kọ́láàní èèyàn àtàlùjọ nítorí pé àwọn méjèèjì ló wúwo lórí ilẹ̀ àwọn méjèèjì ló wúwo lórí ilẹ̀ wọ́n ti pè yàn ní èèyàn àtàlùjọ ní sọ̀kọ́láàní. gbogbo nǹkan ní ọkọ àyàfi èèyàn àtàlùjọ nìkan. eléyìí túmọ̀ sí wípé ìgbà tí èèyàn bá wọnú sàárè rẹ̀ yìí tí èèyàn bá ṣe tí èèyàn bá kùnà láti yege ìdánwò irú ìyà tí ń retí rẹ̀ lákọ̀ọ́kọ́ nù. law sami'a al-insan ìbá ṣe pé èèyàn gbọ́ ike yún ni la su'iqa ìṣẹ̀lẹ̀ yẹn ọba dákú o tá a bá gbọ́ igi tó kù ń ké ní ìgbà tí wọ́n fi òlù lóyún ìdákú làwọn àti àtìkú ọba dákú. kọ́dà wọ́n ní nínú tó máa sáàk ọ̀nà ni alùpùpù èyí tẹ̀ ní ẹ̀sùnkú lulẹ̀ kó kú gbèrègèdè wọ́n ní nínú tó máa mákùnù. ẹni pé tó bá ti bá gbọ́ àwọn ọba kù. lẹ́yìn ìdánwò eléyìí bá dẹ̀ fitna lẹ́yìn àdánwò yìí ìmọ̀ inú kí ọmọ abẹ́nu dẹ̀ra títí jọ́gbìn dàlùkìyàmà lọ́wọ́ àrí dẹ̀ra ńlá máa dẹ́kun àbí kó sì rí ìyà láti ibẹ̀ yẹn títí di ìgbà tí ọlọ́wọ́n bá bá fẹ́ bá pé mùsùlùmí lọ́sẹ̀ tó fi dẹni ìyà báwọn. àbí láti ìgbà yẹn títí láéláé tó bá ti pé kèfèrí lẹni náà. eléyìí túmọ̀ sí pé bákan méjì ni sàárè rí jàmá inú kọ́jẹ́ pẹ́ni tó wà nínú sàárè ìkẹ́ ló ń rí àbí tó ṣùgbọ́n lẹ́yìn ò túmọ̀ sí pé ìyà tí máa ń jẹ ní tí àtọ́ sí yẹn ìyà yẹn ọmọ abẹ láéláé gẹ́gẹ́ bá a ti ṣe ṣàlàyé ó ń bẹ nínú ẹni tó ṣe pé tó bá wọ sàárè láéláé ní ìyà àti ọ̀jẹ̀ gẹ́gẹ́ bí àwọn kèfèrí àwọn ẹni tó kú ní kèfèrí pọ́nbélé àwọn tó ṣe pé wọn ò fijọ́ pé ọlọ́run bá gbọ́ rí wọn kì í ṣe mùsùlùmí tó ṣẹ̀ tó ṣe pé ẹ̀ṣẹ̀ wọn ló mú wọn dẹni ìyà ṣùgbọ́n tó bá ṣe pé mùsùlùmí ni àwọn jìyà dìgbà kan ọlọ́run bá wa yóò wá ṣe àforíjì fún wọn tó bá fẹ́ látàrí sàrà látàrí àwọn dáadáa míì èyí tó ṣe pé wọ́n ń ṣe èyí tó ṣe pé àwọn èèyàn ṣe nítorí wọn gẹ́gẹ́ bí àdúrà tó ṣe pé ẹni tí wọ́n fi sílẹ̀ ṣe àbí sàrà ẹni tó fi sílẹ̀ ṣe àbí ìtọrọ àforíjìn tẹ́tẹ́ fi sílẹ̀ lẹ́yìn yín ṣe fún yín àbí wọ́n lọ sí hajj fún yín lẹ́yìn ìgbà tẹ́ ti kú èèyàn jáde rè ọlọ́run bá lè ti torí tiẹ̀ mú ìyà àti ìṣèyàn kúrò fún yín lẹ́yìn tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ àti ọlọ́pàá ìjọkan àwọn sábàbí mi tí máa ń kọ́ lọ́wọ́ bá ó ṣe àmójúkúrò ìyà fún yàn ọlọ́wọ́ bá má ṣètò wá níyà. àmọ́ ń bẹ nínú wọn ẹni tó ṣe pété ìyá yìí bá ti gbọ́ rẹ̀ fún un sí láéláé abadal abidi ni ìyá yóò ní kó mbẹ́ o tí ìyá sàárè bá ti bẹ̀rẹ̀ fúnru wọn kò ní kó mbẹ́ láéláé. ebi àwọn kẹfẹ́ nínú bẹ́ẹ̀ ni àwọn èèyàn Fíráúnà àti Fíráúnà àwọn tí wọ́n ti sa ìgbàgbọ́ sọ́lọ́ wọn bá قال النار يعرضون عليها غوا وعشيا ويوم تقوم الساعة ادخلوا آل فرعون اشد العذاب ان لا ما في فرعون لا را ما في فرعون رايناني غدوا يا في مجمع وعشيا تني بقبور لا لا لا تلوت ما في فرعون رايناني او يا فرعون النار يعرضون عليها ان لا ما فرعون را غدوا وعشيا ní òwúrọ̀ àti ní òru wa yawma taqumu as-sa'atu tọ́ba wa dijọ́ ala fir'auna ha àwọn èèyàn fir'auna sínú ìyà tó koko. ǹjẹ́ sọ́nà bíọ́ léèrè nípa ọ̀rọ̀ ọlọ́run tó ala an iná láàrin àfi ara wọn rà ní àti ní gbogbo ọba àtijọ́ gbẹ̀ndà kìyàmà àwọn aṣọ pé fi àwọn èèyàn fìràwọn náà nínú ìyà tí ni tí ro ni wọn wá bí ọ léèrè pé iná tí wọn mọ para wọn àgbà yẹn nínú sàárè ni àbíjọ gbẹ̀ndà kìyàmà náà lọ́lọ́run bá ń sọ ìdáhùn rẹ̀ ọjà sí pé inú sàárè ni nítorí pé àwọn èèyàn náà yẹn wọn rana ní gbogbo òwúrọ̀ wọ́n fara wọn rana ní wọn rana ni wọ́n wà ọlọ́run wáyà eléyìí túmọ̀ sí ìyá báyìí ìyà tí kìí tán ìyà tí kìí dúró ìyà tí kìí gbẹ ìyà tí kìí dá ìyà tí ọmọ àbí tí ọmọ sàn láìláì ni. nítorí pé kí ni lẹ́yìn náà bá wò tàn gbèsè ayé wọn ọlọ́run ròyìn fún adójú àmì láti mọ̀ pé yẹ́s tí ìyà bá jẹ́rù wọn ní tí wọ́n ṣe náà ni wọ́n ń pè rẹ̀ nítorí pé ẹni tó pera rẹ̀ lọ́lọ́ ó tún wá ní kí sọlọ́n yẹpẹrẹ àlọ́lọ́run ọba tó tóbi jù fún àwọn nítorí díẹ̀ lẹ́yìn àti kékeré ìyá sàárè àti nílá ìyá sàárè lọ́wọ́n bá jẹ́ kí ọ̀kan tọ́ sí wa nínú rẹ̀. ila an taquma al-qiyamatu al-kubra ìdẹ̀rọ̀ máa bẹ fẹ́ni ìdẹ̀ra títí tí gbẹ̀ndà al-qiyama lọ́wọ́ fi dé ìyá ó sì máa bẹ fẹ́ni ìyàtọ̀ lọ́n pé tiẹ̀ níyà láéláé títí tí gbẹ̀ndà al-qiyama ó fi dé ṣùgbọ́n ẹni tó ṣe pé yóò jìyà fìgbà kan tó ṣe bí sábàbí ara sábàbí sàrà sábàbí àforíjì tí wọn tọrọ fún sábàbí hajj tí wọn bá ṣe torí pé kò sí àjèrè lójú ayé rẹ̀ sábàbí umrah tí wọn bá ṣe torí kò sí wárí lójú ayé rẹ̀ ọlọ́wọ́ bó pẹ̀sẹ̀ àwọn alqiyama bẹ́ẹ̀ ẹni tó sì òun náà máa rí ìkẹ́ títí dijọ́ alqiyama ńlá wọ́n ní alqiyama ńlá ìgbéǹde àlùkìyàmà ńlá àmì ni wípé ìgbéǹde àlùkìyàmà kékeré ń bẹ. nígbà tí wọ́n bá ní báàgbà ń bọ̀ wá kí wa báàgbà ń bọ̀ wá kí wa ó ti túmọ̀ lọ́dọ̀ gbogbo ẹni tó ní làákà ìpè bàbá kékeré wa lágbo lẹ́yìn bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n bá sọ pé ìgbéǹde àlùkìyàmà ńlá ó tọ́ka lọ́dọ̀ gbogbo ẹni tó ní làákàyè wípé gbìndé àlùkìyàmà kékeré náà ń kọ́ òun náà ń bẹ. èwo wá ní ìgbìndé àlùkìyàmà kékeré àwọn olùmọ̀ wọn ti sàmì sí wọn ti sàlàyé rẹ̀ ọ̀kan nínú àwọn olùmọ̀ sọ pé kọ́ṣtù mi nà dúnìá wà kọ́mọ́ tìyàmẹ́ sí gàdáàtà àkọ́lẹ̀ hàmìlú nà jẹ̀nàzẹ́ olùmọ̀ jáde kúrò nínú ilé ayé ní kí á ti mọ̀ sí jáde kúrò nínú ilé ayé nígbèǹdà kìámà tèmi bẹ̀rẹ̀ ní ìgbà tí àwọn tó gbé òkú mi gbókù mi kíá nígbèǹdà kìámà tèmi ti bẹ̀rẹ̀ ilé ni wọ́n ń pè ní gbèǹdà kìámà kékeré ogun tó ti kú ìgbèǹdà kìámà kékeré tiẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n wá nínú hajj ikú anabi sallallahu alaihi wasallam sọ yìí pé mamata qiyamatuhu gbogbo ẹni tó bá ti kú ìgbéǹda alùkìyàmà tiẹ̀ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbéǹda alùkìyàmà eléyìí ti kéré nù ó tó wá kan ní ńlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni alimami al-Qurtubi rahimahullahu ta'ala ló ti ṣe àlàyé wọn nínú tírà àwọn táwọn mẹsẹ at-tadhkira fi ahwal al-mawta ìṣèrántí fúnni nípa tí máa ṣẹlẹ̀ sókù bẹ́ẹ̀ ni wọ́n tírà yẹn jẹ́ tírà yẹn ó lọ bí ìdí mẹ́ta mẹ́rin wọ́n fi ṣàlàyé ní tọ́sẹ̀lẹ̀ nù sàárè eléyìí tí Sheikhul Islam Ibn Taymiyyah ṣàlàyé fún wa nínú àwọn ìlà bíi mẹ́rin bíi márùn so apá kan nínú àwọn olùmọ̀ ó ṣàlàyé rẹ̀ nínú àwọn tíra tí ń lọ bí ìdí mẹ́ta mẹ́ẹ̀ kẹ́bi Imam Al-Qurtubi rahimahullahu ta'ala ọ̀hún ní tafsiri tó ń gbó kọ̀rọ̀ yẹn. wọ́n ní al-qiyama tó qiyamatan méjì ní gbẹ̀ndé al-qiyama sughra wa kubra gbẹ̀ndé kékeré àti gbẹ̀ndé al ńlá. والصغرى تحكم على كل إنسان في خاصته من خروج روحه وانقطاع سعيه ìgbésẹ̀ alùkìyàmà kékeré náà ní tí máa ṣẹlẹ̀ sóní kálukú wa ní kílẹ̀mì rẹ̀ bá ti bọ́ lílọ bíbọ̀ rẹ̀ sì ti ta nílé ayé ń bì ìgbésẹ̀ alùkìyàmà kékeré bẹ̀rẹ̀ ni. وحصوله على عمله nígbà tí èèyàn ò rí iṣẹ́ rẹ̀ tó ṣe nínú sàárè rẹ̀ ìgbà yẹn ni gbẹ̀ndẹ̀ alùkìyàmà kékeré. muhammad kubra

wọ́n fi fi ọjọ́ yẹn ní ọjọ́ kìyàmà àwọn náà sọ pé ọjọ́ gbẹ̀ǹde alùkìyàmà ọjọ́ alùkìyàmà alùkìyàmà tó kalimatun arabiyyatun la yorùbáwìyà gbólóhùn lárúbáwá ni kìí ṣe yorùbá. ṣé bá wá ti gbẹ̀ǹde alùkìyàmà àmọ́ gbẹ̀ǹde kí ni alùkìyàmà ọjọ́ alùkìyàmà àmọ́jọ́ kí ni jẹ́ alùkìyàmà alùkìyàmà tó ọ̀nà ni dídé.

لكون الناس لكون لكون الناس يقومون من قبورهم torí pé ọjọ́ yẹn làwọn èèyàn dìde láti sàárè wọn ọjọ́ yẹn làwọn èèyàn dìde láti sàárè wọn. عليه إذا كان الناس لا يقومون من قبورهم إلا يوم القيامة tọ́ba ta gbogbo wa lójú wọ́n á ní dìde nù sàárè wa àfi níjọ́ gbìndé alùpùpù àní dìde nù sàárè wa àfi ní gbẹ̀ndà alkiyama ajẹ́ wípé ìdìáwò rojúwàì ìdìáwò rojúwàì àhádín wàkìyàmìhì min qabrihi qabla yawmi alqiyamati ghayra man akhbarana allahu biqiyamihim hura. wọ́n kọ́ nìkan dìde nínú sàárè rẹ̀. lẹ́yìn ikú rẹ̀ yàtọ̀ sẹ́ni tí ọlọ́run ọba ti fún wa nírò nípa pé wọ́n kú ó sì jí wọn dé kótó dídọ́ gbẹ̀dẹ̀ àfìyàmù kó òun tuntun náà padà. tábà pẹ́ nìkan òun dìde lẹ́yìn rẹ̀ yàtọ̀ sẹ́ni tọ́lọ̀ ti fún wa rò gbogbo wọn dìde nínú sàárè wa fún ìṣirò lọ́jọ́ ìgbéǹde àlùkìyàm. tẹ́lẹ̀ ìbá ti wá dájú ẹjẹ́ ìpè ń jẹ́ǹpè lákúdà ẹgbẹ̀rún kan kú ó tún padà lẹ́yìn kan kú ìpàdé rẹ̀ ń lómi. àmọ́ ẹ̀yin náà ẹ̀sán láì máa jára yín ní mi ó gbé ń gbà tẹ́ mi bàbá tẹ́lẹ̀ máa ń gbàtẹ́ wá rí wọn pé bàbá táyé bàbá táyé bàbá táyé kò tẹ̀ wẹ̀yìn ó túmọ̀ sí kékeré ń sùn torí tó bá jò ìgbà tí òsì òkúta bá pè bàbá táyé yóò dáhùn àbí òní dáhùn náà yóò dáhùn gbà tí ìsàdí sí òní ìṣẹ́yìn gbọ́dọ̀ dáhùn ó tún lọ wá rí kéé sùn torí tó bá lori. ó lè jẹ́ kó kọ́ papọ̀ ni. ìjọba ajẹ́rù náà ni ọjọ́ tẹ́títẹ́tí káwa pé ṣẹ̀ǹkọ́n ló bá wọ̀ rẹ̀ wọ̀ ẹ̀ṣẹ̀ǹkọ́n ló bá wọ̀ rẹ̀ wọ̀ àmọ́ pé nìkan wà á dìde nínú sàárì rẹ̀ kó tó ní jọ́gbìn dà òkèèyàn yàtọ̀ sáwọn tó bá fún wa rò ipò pa wọn òun jí wọn dé kó tó ní pa wọn. òun wà sẹ́sẹ̀ wá jí gbogbo wọn papọ̀ má wa náà níjọ́ gbẹ̀ndà àkẹyà náà. yàtọ̀ àwọn lẹ́yìn tó bá lẹ́yìn kan kó tún dídìde ìgbàgbọ́ kèfèrí nù. tẹ́ ẹ̀ máa kojú àrùn tó lọ́n bá sọ fún wa wípé òun làwọn òtún jí wọn dìde. gẹ́gẹ́ bí ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد ألم تر إلى الذين خرجوا وقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون yóò ọmọ ní ìrẹ anabi sọlọ wa àtẹlẹ yóò ti gbọ́ tàwọn ẹni àwọn ẹni tó sá jáde kúrò nínú àwọn ilé wọn nítorí ìbẹ̀rù kú lérò pé táwọn bá ti ṣẹ́kù nílé ẹni kó fi ra wọn mú wọn wá sá kúrò nínú ilé. nítorí kíkú ọlọ́ba àpamọ́ ilé ni kú na ọlọ́run ti sọ wípé ẹ̀yin náà máa tẹ̀kúnú yóò tẹ̀rí kùmọ̀lmọ́ wàlẹ́ kún tó ń fi bò tó dé mú ẹ̀yáda. ọlọ́run ní gbogbo omi tẹ́ ẹ bá wà ikú ọ̀rọ̀ ẹ bá wà nínú àwọn wá sáyẹ̀dì kúrò nílé nígbàgbọ́ wípé táwọn bá sẹ́kù nílé ni kí wọ́n pa wọn. ọ̀kọ́ọ̀lẹ̀ lọ́hùn lọ́hùn mú tú. ọlọ́run bá sọ fún ọ pé nbí dẹ́ ẹ̀wà náà ẹ̀kú bẹ̀. subhanallah. thumma àhíyá ọ̀ lẹ́yìn náà lọ́lọ́run bá tún wá àwọn ó jí wọn kó tó eléyìí àpèjúwe ẹni tó tọ́lọ́ wọn á gbé gbogbo àdìdì papọ̀ mọ́ àwọn náà níjọ́ níjọ́ pé ní àlùkẹ́yà. ọlọ́run ọba láàmà fọ́nra mínú hó ilà ilẹ̀ yìí kò síbi tó o fẹ́ ságbà tó o fẹ́ gbà sámọ́lọ́ ọba lọ́wọ́ àti kó ti kọ́wọ́ ọlọ́run ló tún kó sí. ẹ̀rù tó wá pé èèyàn lọ́fẹ́ mú yàn ẹ̀yin wá wà nílé òun wà lóde yìí ẹ máa béèrè lọ́dọ̀ ẹni tó wà lóde ẹ yà gbára tẹlifóònù ibi ẹjọ́ ń bolọ́ wà ṣé ọmọ ẹlẹ́kùn apọ̀ ọ̀tún ni àbúrò apọ̀ ọ̀túnráyà ọ̀tá wà wájú lé kò síbi tó ọgbà níwájú lé tí ò ní ti mú ọ sẹ́wọ̀n fẹ́ gbẹ̀yìn kùlé lọ́lọ́ gbọ́dọ̀ fẹ́ sábà mọ́nà ọba lọ́wọ́ kò sí láàmà fárá mẹ́hu ìlà ilẹ̀ yìí kò síbi tá a fẹ́ sábà tá a fẹ́ gbàgbà mọ́nà ọba lọ́wọ́ àti kọ́jọ́ pọ̀ ọ̀dà láti máa kó sí ọwọ́ náà ẹ wà dúró àdúrà Muhammad sallallahu alaihi wasallam la manja wa la malja minka illa ilayk òsibí tá a fẹ́ gbà gbà òsibí tá a fẹ́ forí pamọ́ sí láti bọ́ mọ́wọ́ ọlọ́run ọba lọ́wọ́ àti kọ́jọ́kọ́wọ́ rẹ̀ láti máa kó sí. eléyìí hàn wá wípé ìgbéǹde àlùkìyàrá tí wọ́n wú yẹn nígbà tó bá dé ọ̀rọ̀ wọ́n ti kálukú dé àmọ́ kó tó di jọ́ yẹn yàtọ̀ táwọn tọ́lọ̀ ti fún àrùn wọn yẹn kò sí ẹni tó dìde nù sàárì rẹ̀ kó tó di jọ́ pé ẹni là ń pè á. ألم ترى أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم أحياها. يعني تقول لك قد إلوك داورو gbogbo ara rẹ̀ ti kú àwọn àni wọ́n sọ̀rọ̀ ndị àgbéyàmà báwo lọ́nà wọn ti wá jí àwọn eléyìí ẹ bá jọ gbẹ̀ngà àgbéyàmà gbogbo wọn ti kú ìlú ti da ọ̀sẹ́ni kankan bẹ̀ ti kú wọn ti wọn tó jọ àmà sọ bẹ́ẹ̀ bá bá pa àyà lẹ́yìn rẹ̀ ọwọ́ bá jì ọlọ́nijọ́ mélòó ló ń ṣe lábẹ́ pè é. wàhálà lọ́bí tu yẹ́wò mẹ́rin àwọn àbọ̀ yẹ́wò mi. ìjọ kan náà mo lò àbí àwọn hours kan nínú twenty four hours. ọ̀nà bẹ́ẹ̀ lọ́bí tẹ̀ ní ẹ̀tẹ̀ ẹ̀mí ọlọ́ni ọ̀rọ̀ orí bó ti ṣe pé ọgọ́rùn-ún ọdún ló ti ṣe ní ìsìn lẹ́yìn ikú rẹ̀. ọ̀nbọ̀rọ̀. إلى طعامك وشرابك لم يتسنى oúnjẹ tó gbé lọ ní ọgọ́rùn-ún ọdún sẹ́yìn omi tó gbé lọ ní ọgọ́rùn-ún ọdún sẹ́yìn kò sí ìgbà ọ̀bàjẹ́ omi ọ̀dàrú oúnjẹ ọ̀kan ọmọdébọ́sí pé ọ̀yọ̀ ni. wọ́n ń bọ̀rọ̀ ìlà ìmàríà wọ́n lè nàjà àlàkà ayẹ̀tẹ̀ lè náà. wá wo kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn níjọ́ yẹn apẹ́tì ó àmì fáwọn èèyàn ó máa tó tó kó na ọtí máa ń jí wọ́n ń bèrè ilẹ̀ ilẹ̀ ẹ̀gbọ́n mi kẹ́kọ̀ọ́ ní ṣíbó ha fún ha láhà. máa wá wo epo kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ló ti máa sọ́pọ̀. kẹ́tẹ́kẹ́tẹ́ náà kú fọ́gbọ́n ọdún. ọlọ́run wọn pa pọ̀ mọ́tò fúnná wọn pa pọ̀ mọ́tò sìgá wọn pa pọ̀ mọ́tò ọrùn ọrùn ń pa pọ̀ mọ́tò àyà àyà ń pa pọ̀ mọ́tò títán títán pa pọ̀ mọ́tò orúkún torúkún pa pọ̀ mọ́tò ojúgun lójúgun ọkùnrin ká tẹ̀sí lẹ̀ wò subhanallah. ثم تسوها لحمة lẹ́yìn náà lọ́lọ́wọ́ á ní kí ọmọ gbogbogbò ara kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀hún. sọ̀rọ̀ pé ọmọ máa fún yàn ìròyìn ọ̀dọ́ ojúmọ̀ tó bá ti pọ̀ sẹlẹ̀ lójú àtúlẹ̀ láàánú túlẹ̀ ìhà ìtànlá lélẹ̀ subhanallah. ثم نقطوها لحما لينا قواد ديران بولارا فلما تبين له nígbà tó yé dájú sáká pé ha náà bá agbára ni kókó tọ́ba wò ti ṣe ni tọ́ba fẹ́ ṣe kò sí tó lè dínà rẹ̀ wàlà àlẹ́ mu ànàlọ́hà àlẹ́ kò ṣe ìrìn kò dé gbaná lọ akéde pé mo wá má dájú báyìí o pé alágbára lọ́lọ́run bá lórí gbogbo nǹkan. eléyìí àpèjúwe àwọn ẹni tó lọ ń pa tuntun jí kó tuntun lè kọ́ pa wọn tí wọ́n á lè fi gbèdé àgbè àmà ńlá. torí délé náà ti péjọ gbèdé àgbè àmà ní yawmul qiyamah ọjọ́ gbèdé. torí ìta bá sọ pé yawmul qiyamah àti sọ nítorí pé mùsùlùmí làwà. القيامة كلمة عربية كل الأربعان سوريا كيف يعني تبقى كيف القيامة لا تكين القيامة كين تما قيامة àbí òye wa tùmọ̀ àwọn mùsùlùmí wọn ma ẹ̀yàmà tùkẹ́ fèrè ọ̀ma tó ma ẹ̀yàmà. Gbẹ́gbẹ́ gbólóhùn kí ni gbólóhùn lárúbáwá ni lẹ́yìn náà àwọn èèyàn wá dìde tó bá jọ pé ndàlù kìí àmà ńlá àdébí wọn sọ̀rọ̀ wá àlè ìṣẹ̀lẹ̀ wọn sọ fún aná àdébí tó kún gbẹ̀ngẹ̀ ṣe jẹ́ pé tó bá jọ pé ndàlù kìí àmà yẹn àwọn làkọ́kọ́ ẹni tí lọ́ọ́ kọ̀kọ́ lanu fún káwọn kọ̀kọ́ jáde nù sàrí àwọn. àdébí ni aná ọ̀rùbọ̀lù máa ń tẹ̀síọ́kù àǹgùl ọ̀rùbù yẹ̀wù màlùkìyàmà èmi làkọ́kọ́ ìrẹ́ ló ti jẹ́ pé ẹni tó ndị ṣe díkìrì tó wọ́n á béèrè pé aṣọ yìí ti jẹ́ owó wọ́n á nàbí sáàrin àwọn ìgbọ́lọ́gbà ìgbọ́lọ́gbà nítorí pé wà nù sàárè rẹ̀ àbíbẹ̀kọ ni ni bá lọ sọ pé aláwọ̀ fún bí ọ̀gbìn dàrú kò yá àmà wàhálà على ألا خروج ولا انشقاق قبل يوم القيامة ilé ìtọ́ka sí pé wọn àní jáde nínú sàárè yẹn kó tó jọ gbẹ̀ndà àlùkìyàmù ẹbí lè fi ní lanu fún jáde kó tó dijọ́ ìgbẹ̀ndà àlùkìyàmù. wọn kò yé wa ó túmọ̀ sí wọn ń tan ara wọn jẹ ni wọn ń tan ara wọn jẹ lásán ẹnìkan wá sọ pé ẹ ẹ ìbánabì sèrí ọ̀dà bíi tẹlifíṣàn sẹ̀rọ̀ kẹ́nìtì tí ọba à ń studio tó ń ṣe program ibi tó ń ṣe ṣe program yẹn ibi kan ló jókòó sí gbogbo yẹn ó sì máa rí ọ bíkíbi ọ̀dà kẹgbà pé ọ̀rọ̀ yín náà ṣe studio wò lànàbí wa kámẹ́rà wo wọ́n fi ń gà lẹ́yìn fi ń rí lórí screen tẹ̀gbíwájú kẹtẹ́lẹ̀ tẹ̀gbí kọjọ́ra wọn kọjọ́ra wọn tẹ́lẹ̀ yìí bá rí bẹ́ẹ̀ ètò kan á burú jùlọ iná ìjẹni tó sọ wípé mo jókòó ńjọ́ kan mo wà láyé ibì kan ní ìlú fà ní Morocco anábì wa bá baba alágbádá àti baba tẹmẹdù náà ti ń bẹ̀ àwọn náà rí lẹ́yìn one thousand one hundred and something years kánàbì tó kú ni baba lànàbì wa bá mi baba alágbádá baba alágbádá náà ti jẹ́rìí lẹ́yìn bá ti gbọ́ wí lẹ́yìn ṣé òdodo lẹ́ẹ̀bẹ̀ẹ́ gbọ́ ni àbí ìdúró ńlá ìdúró ńlá ni. wọ́n ní ah, ànẹ́lì máa ní àṣetánì kò lè wálẹ̀ àìpé ìnàmá ọ̀rọ̀ àìsẹ̀ṣẹ̀ ìbọn ọ̀nà ni. ètò lórí òun ànàbì sọ̀rọ̀ wá àlùsẹ̀lẹ̀. ọmọ àpẹẹrẹ báwo lẹ ti lè sọ pé ètò ni mo rí èyí tà ànàbì sọ̀rọ̀ wá àlùsẹ̀lẹ̀. ìyá ànàbì sọ̀rọ̀ nítorí pé àṣetánì kì í gbé àwòrán mi wọ̀. Báwa sọ pé ẹtú sáàdì fi hàn kàná rí ẹni tó bá lálàárí nù. Ẹ̀yin wá lẹ́ẹ̀rí lójú fò sálà lójú fò. Ṣẹ̀dá ẹ̀dá màá rí ilẹ̀ sára ìyá. ń bẹ láàrin ìpẹ́ àti ìràwọ̀ ó bí ó ó ni ṣètánì kì í gbáwòrán mi wọ̀ kì í gbáwọ̀ mi wọ̀ ìyẹn tó bá kójú àwọn tó bá gbé lójú kò lẹ́nu tó gbéra rẹ̀ lánàá Muhammad sọlọ́lá àdìsẹ́lẹ̀ tó nǹkan kan lànà Muhammad sọlọ́lá àdìsẹ́lẹ̀ àkọ́kọ́ kúrò ọ̀nà ni ọ́ lọ́gbà náà ti kú. àṣetánì gan péré lọ́nà kájọ́ àgbà náà ti sọlọ́lá àdìsẹ́lẹ̀ mu. yẹ́nà ti sọ àṣẹ ọlọ́sẹ̀ bó ṣe dé ibi tó lọ tọ́ba rí tí ẹ̀sùn òjò bẹ̀rẹ̀ sí ní kóra rẹ̀ jọ bí èéfín bí èéfín bí èéfín bí èéfín bí èéfín bí èéfín bí èéfín lọ́ba ti ra rẹ̀ ní àwòrán èèyàn kan tó tóbi gidi. wọ́n ní Abdulkadir ní Abdulkadir àná rọ́gbò ìmìlúwa rẹ̀ ọkàn àhàlẹ́tò lẹ́kẹ̀ẹ́ máa àrọ́ǹtò lẹ́ àìbẹ́ẹ́dì gbogbo tí mo ti léwọ̀ fáwọn ẹrú mi mo ti ṣe lẹ́tọ̀ọ́ fún wọn. sheikh abdulkadir alaarifu billah ẹni tó mọ náà àti sọ fún yín nígbà àwọn kàdírí yà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n fi ń tì sọ́dọ̀ abdulkadir gẹ́gẹ́ bí tó wà nù sí àwọn alùpùpù rọ̀bàníyà tẹ́jẹ́ kò ní píríncípù wọn òní pírótókòlù wọn àwọn kàdírí yà so gbogbo tó wà mẹ dáńpá abdulkadir ǹjẹ́ ìlànà kẹ̀láni ló sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ irọ́ wọn pamọ́. dókítà abdulkadir ǹjẹ́ ìlànà yẹn nígbà tá a ka ìtàn gbèsè ayé rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àwọn tíra tó sọ nípa gbèsè ayé ní àwọn olùmọ̀ arígbọ́ kanú àwọn abáàtún náà ṣùgbọ́n láwọn àtìsé gẹ́gẹ́ bí mi náà àtiwọ́ náà ti ṣe láwọn àtìsé ṣùgbọ́n àtìsé yẹn ọ̀kàrà bàtà burú tó bí àwọn àtìsé tó ń tìtì lára lórúkọ pé àwọn àtìsé lọ́sọ̀ọ́ di wọ̀lí ọ̀nà ó sì mọ̀ pé àṣẹ rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tí ẹlòmí bá rí funfun ní òkè dúdú lẹlòmí òkè tó abdulkadir jẹyani yẹn nínú àbá sunna yìí kọjá ọ̀nbẹ náà ti ń tẹ̀lé mẹ́tàbí ìmáàmì ahmed rahimahullah ta'ala fiqhan wà àtẹ̀kọ́rin àtolóka nínú fiqh àti tawhid àti bá àti ṣe ṣùgbọ́n àwọn àtìṣe àwọn àtìṣe rẹ̀ yẹn iná ní nǹkan tí àwọn tí wọ́n láwọn ń tẹ̀lé wá lójú.

wọ́n á ti dùn kọ́dún lérò pé kò ló ti màá bá ṣe tán ni ó ní àá ah, ó lòun ti gbogbo tó ń ṣe léèwọ̀ fáwọn ẹrú òun lẹ́tọ̀ọ́ fóun láàrú ń jámá léèrè ló fi ọ̀hún gbé àṣẹ tán ni. ìwọ ń kọ́ ìwọ ọmọ bẹ́ẹ̀. ẹnu kẹ́lẹ́ mi ṣe bí kiri lálẹ́ nìkú kí gbogbo òru tó ń kún bẹ́ẹ̀ rọ́lọ̀. àmọ́ tí ó kò sì lè rọ́lọ̀. àṣetán nìkan ayọ̀ wọ́n wá yọ sí bó ti ṣe yọ sí Abdulkadir wọ́n á sọ fún pé ana rabbuka al-a'la. àbùtò lẹ́kẹ́ máa haramtu li'ibadi mo ti ṣe lẹ́tọ̀ fún gbogbo tí mo ṣe léwọ̀ báwọn ẹrù mi. lẹ́yìn tí wọ́n ti dí làárọ̀ láyé ògbé tẹ́lẹ̀ tó bá kọ́rùn. ayé ẹ̀kọ́ ni yóò máa pé etí yín mélòó ẹ̀yin ọmọdé àǹkó méjì kí lẹ́yìn gbọ́ ọ̀rọ̀ lọ́lọ́run ti ṣe gbogbo tó ṣe lé ìwọ̀fẹ́yìn lẹ́tọ̀ọ́ bá wa ẹ̀yin dánù pé wọ́n sẹ́lẹ̀kì àwọn lálẹ́ àná yìí sẹ́mi pé irú nǹkan yìí ń ṣẹlẹ̀ àbí ọmọ ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ́ ọ̀bá ṣe rìn ní ìrànwọ́ àwọn ṣe ìwé òṣèré tàwọn tó kò tún sí àwa àwọn ṣéwù ṣéwù ṣéwù ti tọ̀rí kò tún sí àwa ìrònú olóòtú ti lọ́ọ̀ ni pé má ti lọ́ọ̀ máa ipò ti kírun débi kọ́nà ló múnu kó fóònù ó ti sàlùwàlá débi kí ọlọ́run ní ìyá bí àlùwàlá fún máa kírun láì sàlùwàlá àgbà fún ọ ó ti tábà débi kọ́nà ní má tábà mà sábà máa gbé ọlọ́mọ ti àwa lọ́nà tontori ẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àṣetọ́ni ni wọ́n tẹ̀lé àṣetọ́ni awwala lahum wa amla lahum àṣetọ́ni lọ́lọ́wọ́ lára àṣetọ́ni lọ́tàn wọn jẹ́ àṣetọ́ni ọ̀tẹ̀ wọn lẹ́kẹ́ wà á mi lára lẹ́hùn tẹ́sí fún wa lọ́kàn balẹ̀ pé kò ní séwu kò ní séwu ẹ má bẹ orí ọ̀nà lẹ́wà títí tó fi dìyà mọ́ wọn lọ́wọ́ ọlọ́mọdé wa lẹ́nu yá. eléyìí ti hàn pé tí wọ́n á jọ́ gbìndà òkèèyàn ọ̀nà ìgbéǹde ọ̀jẹ̀ ìgbéǹde ètò àṣẹlẹ̀ ìjọ́ gbìndà òkèèyàn yìí báyìí iná lọ́ba náà kò péjọ́ gbẹ̀ndẹ̀ àkèyàmọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àkèyàmọ̀ wọ́n lè sọ fún wa kílẹ̀ rí tó mú àmọ̀ péjọ́ náà ilá jáde nù sàárè wa ọlọ́ni yóò mọ̀ ẹ̀kúrújú nàmi nà àjẹdáàdì dáná òǹdẹ̀rọ̀ọ́dún mọ̀ntẹ́sọ̀ ọjọ́ tí gbogbo wọn jáde kúrò nínú àwọn sàárè wa sáàdà gẹ́gẹ́ bí àwọn láńdàdà èyí tó ṣe ní ọ̀kànkà ọlọ́ni ẹ̀kúrújú nà àjẹdáàdì fẹ́ràn àwọn èèyàn máa jáde nínú àwọn sàárè wọn ní kíákíá wọ́n wá nínú sọ̀rọ̀ ìgbìmọ̀ ìmọ̀ni mùsùlùmí láti ọ̀dọ̀ anábì wa muhammed wa sallam anábì ni yaqumu an-nasu li rabbil alamin àwọn èèyàn dìde fún ọlọ́run ọba ọba gbogbo àgbà ńlá yìí wọ́n. lọ tó bá dé ọgbọ́n ìgbà tó yá mẹ́yìn àwọn ọmọ dá àwọn ẹ̀mí wa padà sí wa màlẹ́kà ìtọ̀rọ̀fìn tí wọ́n fi atẹ́gùn sí ìhó ní ti fi atẹ́gùn di ẹja di ẹ̀kàká ní ti fi atẹ́gùn mẹ́ta nìjọba fífi atẹ́gùn wàhálà fífi atẹ́gùn ikú fífi atẹ́gùn ẹja di ẹ̀kàká fífi atẹ́gùn di wàhálà òun náà ni fífi atẹ́gùn ètò ṣe é pé tọ́lá ti ṣẹlẹ̀ dà ìṣẹlẹ̀ báyìí wàhálà bẹ̀rẹ̀ nu lórílẹ̀ ayé wàhálà ta wípé ẹni tó lóyún àwọn ọ̀jáde lẹ́ẹ̀kan náà gbogbo ẹni tí ó ń fọmọ lọ́mú lọ́wọ́ tọmọ tí tó wọn asọmọlẹ̀ ẹni tí ò tí ò tí ò tí ò hu ewu yóò hu ewu àwọn èèyàn máa wá wọn ríra kálá ìmúdí kìí ṣe pé wọn wọn ríra ìyá ọlọ́run ọba ló lé o. olùdílé eléyìí ni fífi atẹ́gùn ti bẹ̀rù fífi atẹ́gùn kejì ọ̀nà ní fífi atẹ́gùn ti kú. ní ìgbà yẹn gbogbo ẹni tí ń bẹ ọdẹ abẹ̀mí ẹni òkú. àyàfi àwọn ẹ̀dá ọlọ́run ọba dá sínú na tó ṣe pé ọlọ́run ọba ọkọ̀ àkọọ́lẹ̀ fáwọn ní kú fún wa. ọba sọ nípa atẹ́kùn àkọ́kọ́ ètò àpò ní tìbẹ̀rù ọlọ́run ni máa ń ha òlẹ́ ìlà ọ̀gbọ́n ìlàsẹ̀nu wàhálà máa lẹ̀ ọ kọ̀wá. àwọn eléyìí retí nǹkan kan ẹ bá ṣe. fífi atẹ́gùn èyí tó ṣe kí pé kò sí ìrìn ẹ̀sìn pé yọ ṣẹlẹ̀. ọlọ́run bá tún sọ nípa rẹ̀ ọlọ́run nípa wọn ló fi kọ̀tọ̀ sóòrì ìpèsè àmọ́ ìpèsè sẹ́mẹ́ àti wọn ọ̀rùn ilẹ̀ rẹ̀ ṣẹ́ ọlọ́. eléyìí ní tẹ́lẹ̀ kejì wípé wọ́n á fẹ́ atẹ́gùn làtàlá kọ̀ọ̀kan yẹn wọ́n á fẹ́ atẹ́gùn sí gbogbo abẹ̀mí tí ń bẹ sọ́mà àtìlẹ̀ ẹ̀wárí yóò mú wọn àtẹ̀tọ́ba wọ́ lọ pé ọmọ yẹn yóò jẹ́ káàbọ̀ sọ yín inú tí ń rí ọmọ kọ́sọ́ nù. inú òjò kẹ́ni tí ó ti hẹ́ tó òwéwú lórí òwéwú. ni ó sọ gbogbo tí ọmọ ọlọ́ni wọlé kí ìyá ọlọ́run ọba ló lè. títí atẹ́gùn kejì ọ̀nà ọlọ́run ọba ní ọ̀nà fi kọ̀kọ̀ sóòrè bàbá ikọ̀ máa ń fi sẹ́mẹ́ wá sí wàlú ọ̀rùbí ilẹ̀ ẹ̀mẹ́ ìṣẹ́ ọ̀wọ́. wọ́n á fi atẹ́gùn wọ́n á fi atẹ́gùn sí ìhó. nígbà tí wọ́n máa fi atẹ́gùn sí ìhó yìí báyìí gbogbo ẹni tí ń bẹ ń sẹ́mà àti ilẹ̀ tó dábẹ̀ mí ní òkú. ìlà mẹ́yìn ṣẹ̀dá ọ̀rọ̀ àyàfẹ́ tó bá wọ ọlọ́ọ̀kọ́ kọ́lọ́. Tàlẹ́ni náà àwọn náà làwọn alùpùpù ṣàyìn àwọn ẹlẹ́yin jógẹ́ tí ń bẹ lálùjẹ́nà wọ̀yẹ̀ kúrò àlẹ́yìn wòyìndánù mọ̀kànlélọ́dún àwọn ọmọ wẹ́wẹ́ àwọn ògùn wẹ́rẹ́ kọ́lọ̀ tó dá sínú àlùjẹ́nà wọ́n máa ti sẹ́sìn àwọn ọmọ àlùjẹ́nà wọ̀ ní kù nípa ma iná sì ti ń bẹ ọlọ́run dá kó lè máa bẹ ọlọ́run ọ̀dá fún kó lè parun kó lè fẹ́ yẹn hẹ́ẹ́rì fún ìlàwọ́ ìta gbogbo nǹkan yóò kàn àyàfi ojú ọlọ́run ọba wa ṣùgbọ́n àlìjẹ́nà náà ò ní parun iná náà bọ́ kò ní parun àwọn ìdá tó lọ́n dẹ́sínú àlìjẹ́nà wọn à ní parun. àrídìí eléyìí ni àlìjẹ́nà. tọ́ fífẹ́ fèrè tẹ́lẹ̀ kẹta òun náà ní tìgbé ní àlùkìyàmà ọlọ́run ọba wa sọ nípa rẹ̀ wọ́n ní wọn ló kọ́ pàṣẹ fóònù máa fẹ́ bèrè máa fi àtẹ́kùn sí ìhò ìdá òun nílẹ̀ ẹ̀jẹ̀dẹ̀ sí ìlà rọ́bì hìmìyànzẹ̀lóòn kíákíá lẹ́bàárí táwọn èèyàn ti jáde nù sí wọn tí wọ́n ń da lọ sọ́dọ̀ olúwa wọn eléyìí ní fífẹ́ ìhò ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ọba tó sọ yìí pé wọn ló kọ́ fi ìhì ó kọ́ ìdá òun kìyà múniyàn mùrún wọn tún fẹ́ bèrè sí ní dàmí kíákíá lẹ́bàá níta àwọn èèyàn dìde láti inú àwọn sàárè wọn. eléyìí jẹ́ oríṣi fífẹ́ ọ̀tẹ́gùn fífèrè mẹ́ta èyí tí ń bẹ. alákọ̀ọ́kọ́ ti bẹ̀rù ẹlẹ́ẹ̀kejì ti kú ẹlẹ́ẹ̀kẹta ti ìgbẹ́ǹde. ìgbẹ́ǹde àlùkìyàmọ̀ òdodo mu gbogbo àwọn tó ọba gbọ́dọ̀ jọ kan nínú àwọn jọ màtọ pé kò sí gbẹndẹ àlùkìyàmù Ọlọ́run bá fi hàn wá pé ìdájọ́ gbogbo ẹni tó bá ní kò sí gbẹndẹ àlùkìyàmù òní pé kèfèrí ni Ọlọ́run bá ní za'ama alladhina kafaru allan yub'athu qul bala wa rabbi latub'athunna thumma latunabba'unna bima 'amiltum wa dhalika 'ala Allahi yasir àwọn kèfèrí wọn wọn ń wípé àní gbà wọn dé sọ fún ọkọ òrí bẹ́ẹ̀ mo fi olúwa mi búra látọba àtúnà dájúdájú àgbẹ̀yìn dìde tó mọ̀lẹ́tò lọ́kọ̀ ó nàbí náà mi ń tún ẹ̀yin náà dájúdájú àkùnrin nínú nípa tẹ̀ gbélé ayé sí wàdàlíkà àlọ́mọ́ ìyẹ̀sìn gbogbo eléyìí tọrọ ọ̀sọ̀jẹ̀ kọ́nà bàbá. torí rẹ̀ man ankara gbogbo ẹni tó bá ní kò sí gbẹ̀ndẹ̀ àlùkìyàmà di kèfèrí gbogbo ẹni tó bá kọ ìgbẹ̀ndẹ̀ àlùkìyàmà ó di kèfèrí ọlọ́mọdé wa ń kèfèrí. ọ̀kan nínú àwọn kèfèrí Mẹ́kà tọ́jú àgbà nínú àwọn aláìgbọ́ náà wọ́n bá gbọ́ orúkọ rẹ̀ a máa jẹ́ al ibn Wa'il ọwọ́ tí ọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn amú igun kan tó gbó wá igun yẹn ti gbó ó ti tẹ́ wọ́n á wa nígbà tó déwájú anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n wá fún egun yẹn mọ́wọ́ báyìí lè egun yẹn bẹ̀rẹ̀ sí ní túká. wọ́n wá ń sọ fún anabi sallallahu alayhi wa sallam yìí pé man yuhyi al-'idhama wa hiya ramim ta ló ń sọ yìí pé yóò jẹ àwọn egun ǹdẹ lẹ́yìn tí àwọn egun ti kẹfùn. kí a lọ́wọ́ sọ alukur'ani kalẹ̀ lọ́ni wa daraba lana ó ń kà pé kọlọ̀ ó ti gbàgbé bá a ti ṣe dá o. qala man yuhyi al-'idhama wa hiya ramim. wọ́n sọ pé ọ̀lẹ́ ni tí ó jẹ́ àwọn egun dé lẹ́yìn táwọn egun ti kẹfù. qul yuhyiha alladhi ansha'aha awwala marra wa huwa bi kulli khalqin 'alim. wọ́n fún wọn pé ẹni tó ṣẹ̀dá rẹ̀ lákọ̀ọ́kọ́ ní ìgbà tí ò lálàfiwé tí ò lálàfijọ́ ẹni tó pilẹ̀ ṣẹ̀dá rẹ̀ òun náà ní jíǹde òun náà ló sì nímọ̀ nípa gbogbo ẹ̀dá ọlọ́run mọ̀ ó sì mọ ẹlòmíì ọlọ́run ọba yóò di ọ̀ǹdẹ dájújọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmù kò ní jẹ́ kí imú rẹ kó gùn ju bó ti ṣe wà lọ láyé ẹsẹ̀ rẹ kò ní gùn ju bó ti ṣe wà lọ láyé orí rẹ kò ní wúwo ju bó ti ṣe wà lọ láyé torí pé wà húwà bí kò lè kálùkì nàálì ọlọ́run bá nímọ̀ nípa gbogbo ẹ̀dá ẹ̀dá kan pamọ́ sọ́nà. ọlọ́run gbogbo wa ẹnìkan ò sí tó ṣe wípé ọkàn amọ́sọ́nà bó ti ṣe wà bẹ́ẹ̀ náà lọ́lọ́run bó jọ̀ǹde tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà má ṣe fòyà má ṣe bẹ̀rù má tan ara rẹ jẹ má lérò ìgbà tó bá ti kú òní dìde tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kú mu náà ní torí náà àwọn èèyàn dìde láti inú àwọn àtàrí wọn kó ọba wa béèrè pé báwo láti dìde níjọ́ ọ̀gbẹ́ni àkèyà ṣégi ní dààmú ọ̀sẹ̀ láwọ̀ àbí aṣọ máńtò àbí léèsì àbí jàkáàdì àbí gbogbo wa làáfà ẹ̀wù gbogbo wa làáfà ẹ̀kúkú mà jàlábíà ẹ̀láwọ̀ tó bá dijọ́ ọ̀gbẹ́ni àkèyà mà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́nà ti fi yé wa báwo ni wọ́n ti ṣe gbé wa dìde tọ́ba àdìjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà wọ́n fi hàn wá gbígbé wọn gbé wa dìde bàtà rọ́ọ̀tà ọ̀húrìlá mọ̀ṣá la ilaha illallah ṣùgbàtà láì ní bá ti kàlẹ́sẹ̀ rọ́ọ̀tà ní ìhòòhò ọ̀húrìlá lẹ́ni tí ọ̀kọ́ là mo ṣáàtà láti máa rìn lẹ́sẹ̀. Aisha radiyallahu anha ìyá ńlá wa ọlọ́run ọba gbọ́dọ̀ ló sí wa ó wá ń bi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam léèrè. Ya Rasulullah ìrẹ òjíṣẹ́ ọlọ́run ọba àrèjálù wọn nìta àti ọkùnrin àti obìnrin ni wọ́n gbẹ̀ǹde tó bá dijọ́ gbẹ̀ǹde àlùkìyàmà ní ìhòòhò tí wọn ò ní máa wọra wọn tí wọn ò ní máa díra wọn wò. Ànábì wa sallallahu alaihi wa sallam wọ́n a al-amru ashaddu min aniya humam dada títọ́ tẹ́lẹ̀ ó lágbára ó ború ó lé ayọ̀ kí wọ́n tiẹ̀ máa wo tó ń wò. adájílẹ̀ kárí gbẹ́nìkan sí dìílẹ̀ adílẹ̀ kárí gbẹ́nìkan bọyàn lẹ̀ adílẹ̀ láàrin pàwọn kan ń wò. tí bá dé ìfọ̀lójú fọ́. alába dé èèyàn kì í ríran má láyé ń bí wàá rí pa àwọn nǹkan míì tí wọ́n ríran rí nínú àwọn nǹkan àbàjẹ́ ẹlòmíì má wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ò ríran rí kó má máa sọ fún pé ẹ̀rí tí mo rí ni kí ló rí kí ló rí ojúmọ́ gbèbí kan tọ́wọ́ àwọn mi ọba péjọ gbẹdà òkèèyàmù torí ẹ tó ti wà nínú òwe lárúbáwá wípé ìdá ẹjẹ àlàyénu mọ àti làyénu máa bá dé ìfọlójú fọ tí wàhálà bá dé ojú kìí ríran máa ṣé ìtọ́wọ́ àwájú rẹ àbádé ìgbésí ayé rẹ ìtọ́wọ́ àwájú rẹ ibo lọ̀rọ̀ rẹ ọ̀dà sí lónìí bẹ́ẹ̀ ni ò tó rò ní tàbí ibẹ̀ nìkan bẹ́ẹ̀ wò wọ́n gán ọ́ pò lọ́wọ́ àti àròdúrà yìí là ń dọwọ́ bora kíkọ́ ọlọ́rin dì mí àròdúrà yìí là ń jáwé bòdì àròdúrà yìí là ń fọwọ́ bora kí n tó dé lónìí ti kọjá gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ ọkọjá àwàdà ẹnìkan ò ní ríran kan kò pé yọ wà mọ ọwẹ nìkan wọn ní wọn gbé wa dìde tó bá a dà ní òkú torí pé kàmá bàdá ẹná awọlà kálukú nùáyìdù bá a ti ṣe sí ẹ̀dá ayé lákòókò bẹ́ẹ̀ ládàá yín padà tó bá jọ gbẹ̀ndà al-qiyāmah yawma an atayta ila ad-dunyā. بأي ملابس بأية ملابس عدي ìjọ tó ọtí ilé ayé tó wálé ayé àwọn aṣọ olóko lọ́wọ́ náà àbáṣọ lọ́wọ́ àbáṣọ lọ́wọ́ àwọn nǹkan tó kàn wá lára wa náà lẹ́jẹ̀ wọ́n sì fún ẹ̀jẹ̀ yẹn nù ìjọ tá a kú aṣọ wo láàmú lọ́wọ́ àní má sọ kankan lọ tẹ ẹ aṣọ tó ń fi sọ́ọ̀kù lára yìí aṣọ bàtírí ni. ìdí tó fi sí aṣọ bàtírí oná ni pé karamatul muslimi mayyitan karamatihi hayyan. ọlá àti àpọ́nlé tí ń bẹ fún mùsùlùmí lẹ́yìn ikú rẹ̀ ó dàbí ọlá àti àpọ́nlé ń bẹ fún ni lójú ayé. gẹ́gẹ́ bá a ṣe ní sísí òhò lójú ayé àmọ̀ òwò díẹ̀ bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ ti ti wò lẹ́yìn ikú rẹ̀ lásọ yẹn ti ń jásọ kí ni aṣọ ọba ṣe ni láti sọ ike tí èèyàn bá kú ń pèpè ni hali hali yòókà fánù là yòókà fánù láfa sọ ọgbẹ yẹn ti la àní ti ti lára ebi lákàrà mẹtẹlẹ òun bẹ́ẹ̀ ká olùkọ lápẹlẹ kan wàhálì yòókù báwò láyòókù báwò táàgbé títà rí kálíkà torí kò ní karama kan wà iná máa yọ fọrọ lọ́wọ́ ṣọ́fúra dání wà yóò máa bí ha akọ̀gbẹ́ kòtò kan láti ibẹ̀. wípé kí ni innahu kafara billah torí kọ́tà ìgbàgbọ́ sọ̀rọ̀. ṣùfáàdà mo bí wà ní òhù náà máa ti lọ náà bó láti lọ ní òhù. àtàtọ̀ tá a lè wà fi bá lọ àti ìdájọ́ alẹ́ wọ̀ láyọ̀ ìwọ láàbò lọ àní kó kàkà lọ. àtúlówó yẹ bí yẹn àti tìbọ́dún kọ̀ọ̀la àti tìbọ́dé kọ̀ọ̀la àti ìtàǹfin yílẹ̀ gbọ́láàmù lọ àní mo lọ bí kankan bẹ́ẹ̀ náà wọ́n gbé àdé tó bá jọ gbé náà ń fẹ́yà lọ. ṣùpáàtà ẹni tí bàtà lẹ́sẹ̀ wa rúráàtà láti wá máa wà níwò rufata hafir rìdìlẹ́yìn kò ní ti bá dalẹ̀ wa torí tó tàn bọ̀ wá lẹ́yìn tá a mú bá dà wá àmú wa ẹ dàkún òkú wò lẹ́rí tí wọ́n ti tí wọ́n bọ̀ tábàtì àbí sándálì. ẹ̀yin kọ́ ọmọ ọ̀rùn pé àbórí àwọn èèyàn yóò pé ni subhanallah ó túmọ̀ sí pé wàhálà ìjà múlẹ̀ ayé ìbò ti dè máa pínpín. tí a wà léyà lọ́sọ̀ọ́yà nù lọ́sọ̀ọ́yà dẹ́ni ìgbé ọlọ́mọdé àtẹ́gbẹ̀ẹ́ orí ńlá wọ́n tún á gbé wa dìde láì kọ́là. Adábẹ́ súnà ni. Ó ti bẹ̀rẹ̀ látòrí ànábì Ibrahim aleyhi salam tóbi lórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo àdọ̀dọ́ tí wọ́n gé dànù yẹn àtúnpadà sí kálukú lábẹ́ lájọ́ gbẹ̀dẹ̀ àkèyàmà ọkùnrin àti tóbìnrin. Àwọn á ní kí torí pé wọ́n padà jọ gbẹ̀dẹ̀ àkèyàmà kọ̀ wá bí ọkọ̀ má dàrú fún un tẹ̀ máa ṣe máa karamba nínú o islam ọgbà bẹ́ẹ̀ ọgbọ́n ni ẹ o islam ọgbà bẹ́ẹ̀ o níbi ẹni tó bá dábẹ́ fún ìtọ̀ ọmọ ẹgbẹ́ kù sínú abẹ́tọ́ yẹn ìtọ̀ yẹn ò máa dá wàhálà lẹ̀ ìtọ̀ tí máa ń sẹ́kù yẹn á máa dá wàhálà lẹ̀ á máa dín kábẹ́ ọmọ ọhún gbogbo gbà kí ọmọ wa bàjẹ́ gbogbo gbà bẹ́ẹ̀ náà lóbi tó o bá wọn gé péńtì yẹn kúrò á máa jẹ́ kí ìtọ̀ máa sẹ́kù sábẹ́ rẹ̀ ìtọ̀ tó máa ń sin sẹ́kù yẹn á máa jẹ́ káyọ̀dọ̀ ọmọ ọ̀hún tí máa ń sìn yẹn ọmọ wa bàjẹ́ lọ́pàá ló fi jẹ́ kó àwọn kẹfẹ́ nìyẹn já lọ́pọ̀lọpọ̀ nínú wa. tó fi jẹ́ pé tí wọ́n bá lọ́kọ̀ ọ̀yọ̀ kọ̀ọ̀kọ̀ ń wọ̀ bá wọn ó tún lọ́kọ̀ tó àwọn ọmọ wálé Islam ọ̀fẹ́ ju gbogbo nǹkan sí nọ́màlì lọ́dọ̀ àtọ́kùn ìdàgbéyàrá gbogbo àwọn tó ń gé yẹn kò padà mùṣá àmà wa rìn lẹ́sẹ̀ àwọn tó wa kò ní í sí má ẹ̀yin náà ti di mà pé kò sí sí ládàáyé bá torí gbà tá a kú tán gan wá sí tí wọ́n gbé wa sí sáré wọn ò sí mọ́tò pẹ̀lú wa. ẹ sì mà pé ká tó kú làwọn ẹni tó jogun ó ti mọ ọkọ tó bá lọ mọ́tò ilé mi ọ̀mù ẹlòmí ọgbẹ́ kó táyà bá ti mi kò mú wọn bá ń dà. àní gbé ẹsẹ̀ wa láàfin ẹ bá kun láàrin lọ Allahu alam kí ló ti jìnnà sí Allahu alam a máa mọ̀ pé orúkọ ọbẹ̀ ni Ardul Mahshar ibi tí wọ́n kó wa jọ sí. àròkọ́ ti kìyàmà gbangba kìyàmà gbangba yìí gbé mi ibẹ̀ láàmàrin lọ. kí ló ti jìnnà sí má béèrè àlàárín bàbá ńkọ yọrin ìjòyè ńkọ yọrin mẹ̀kúnnù ńkọ yọrin aláàrò yọrin gbogbo wa pátá torí pé ń jọ yẹn gbogbo wa pátá lílọ bàtà lọ gbọ́nà àlọ́ bá abẹ́dán lẹ́rù mi kò sọ́ba má kò sí jóyè má ànáṣù ìdán tàwa àtẹ̀yẹ tó kọ́ náà lè mú. lásìkò yẹn gbogbo wa ti dọ́gba àti dà gẹ́gẹ́ bí eyín ìyá rú tó ti kọ́kọ́ ẹgbẹ́ oṣù kan lọ àti kó tẹ̀lé sí báyìí tó ń gé dọ́gba ni tó bẹ́ẹ̀ láàyè tó bá jọ gbẹ̀ndà lùkẹ́yà mi. يقوم الناس من قبورهم لرب العالمين ويؤتي dìde láti inú sàárè wọn jọ yẹ fún ọba gbogbo àgbáńlá yìí. رني ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين táwọn eléyàn ọmọ dájú ni ibà gbé pàǹdé ní ọjọ́ ńlá lọ́jọ́ tí gbogbo èèyàn dìde fún ọba gbogbo àgbáńlá yìí ìjọ wo ni ìjọ gbẹ̀ndà ń pè á ìjọ ìgbẹ̀ndà ń pè á àwọn àárín ní mọ́tíláṣí kan nílùú kan níjọ jimá kan kí lè má mú bẹ́ẹ̀ ti ṣe wọlé báyìí gbogbo èèyàn ti dìde. kò sì jókòó àgbà sílẹ̀ máa mú jókòó. Ah. àwọn ń béèrè lọ́dọ̀ àwọn ẹni tó jẹ́ onígbótọ́ wà tó tilẹ̀ pé kí wọ́n á nìtúmọ̀ eléyìí o. torí pé ara ti kọ́nà ní yẹ́wùmá ẹ̀kọ́ òun náà sùn lè wọ́n fi làlẹ́ mi. ọjọ́ tí gbogbo àwọn èèyàn ti lè kọba gbogbo àgbáńlá ẹ̀ tá wàá lé lé ìtẹ̀lẹ̀ fún. wọ́n nítorí pé àlejò wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún àwọn sàábì nígbà tí wọ́n gbé Sa'd ibn Mu'adh tí wọ́n gbé dé níjọ ogun Bani Qurayza tí wọ́n gbé dé lórí pankẹ́rẹ́ tí wọ́n gbé sí látàrí ní tètè ó tètè nígbà táwọn Bani Qurayza tí wọ́n láwọn fara mọ́ gbogbo ìdájọ́ tí Sa'd ibn Mu'adh bá ṣe. ẹ̀sìn gbèdé ta gbèdé báyìí ó gbẹlẹ́dìkà àwọn tí ń gbé bọ̀ arábìnrin kúmù ilẹ̀ ṣe yé nìkú ẹ dìde fún àtiwájú yìí wọn ni ọ bẹ́ẹ̀ náà làwọn náà dìde. ẹ̀ríkẹ́ ṣẹ̀tẹ́nà máa bẹ́yìn náà dára wọ́n tẹ̀rẹ̀ yẹ. ìyẹn tí ń bẹ láàrin ìpè àtìrà ó dínà bí ó dínà kó lè lè fẹ́ máa fi àtàrọ́bà tẹ̀sí ló bá ti aláwọ̀ made in wọ́n jọra wọn jọra wọn. téèyàn bá jẹ́ bàtà sí bàtà láti wá pé sàá bí téèyàn kan lásán lásán tí ọjà mọ̀ kankan. ẹ bá tún wò ó lẹ́tọ̀ọ́ gbé súnfì kan para kúrò ẹ bá tún wò ó ẹ̀rí kó ló burúkú ní ẹ̀sìn ọlọ ẹ wá dìde fún subhanallah ọlọ́dà fún mẹ́sì wá lọ́nà mẹ́sì wá lọ́nà lóúnjẹ ẹ̀sìn tó téèyàn bá mọ̀ sẹ́ni tí yẹn ń ṣe sí ọ̀dà yóò tún mọ pàpà jánu pé ìta aláwọ̀ àtẹ ìta kùlé lórí ni ẹ kú lórí àrùn ká ọlọ́mọdé àwọn kú lórí àrùn. torí di eléyìí ọjọ́ gbẹ̀dà àpèyàmà olùkọ́ àdìdì fún ọlọ́wọ́ bá gbogbo àgbáńlá yín ṣùgbọ́n láláì ní bàtà lẹ́sẹ̀ rúbáàtà lẹ́ni tí wọ́n máa rìn òwò kúrúlá lẹ́ni tí ò ní kọ́là nínú ìwádìí wọ́n tún ní mùṣáà lẹ́ni tí ò rìn tẹ̀ eléyìí wàá túmọ̀ sí pé lẹ́ẹ̀kan láàrin ká máa jáde láì wọ bàtà. lẹ́nìkan ṣe ń béèrè mu tí wọ́n láwọn gbọ́ wípé àdéhùn kan wà wípé ànábi ni ká máa rin tẹ̀ láì wọ bàtà ń gbà mí. àní ọ̀dájú oníyá onítàbí kan nínú ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ mú ọ̀rọ̀ tàbí náà wá mo lọ́wọ́ àpọ̀ tí fóònù ti ti padà. kọ́dà súnà nàbì kan wá àṣọlá fi hàn wá wípé ẹ gbọ́dọ̀ wọ bàtà tẹ́tẹ̀ kan tẹ́tẹ̀ kan sí. yẹ́nì pé wọ bàtà tẹ́tẹ̀ méjèèjì. tó o bá sì ní bàtà rárá ju ẹsẹ̀ kan lọ àjẹgbẹ́ngbà náà kò rìn sẹ́nu. ṣíṣe ilé ẹlẹ́yàn sí ojú kò sínú kó ọ̀rá yé sá kó ajẹ́ pé wọ bàtà wọ́n kàn jẹ́ kí gbogbo ọ lẹ́sẹ̀ ni. ànábì sọ̀rọ̀ wá àlẹ́ khaliqu yahuda wa nasara ẹ máa kí wọn pẹ̀lú bàtà lẹ́sẹ̀ yín ẹ yí apáta àwọn yahuda àti nasara. kí ló wá ń kú lórí ẹlòmíjẹ kí kò sí ní islam wọn bá ń lọ òkè gbẹyànù dáhùn àgbàdo máa di òkè gbẹyànù òkè àdúrà gbà òkè tèmídìrè kí àmọ́ gbogbo yóò jáde láti lè yá ìwọ bàtà ní àlàmùfọ́ọ̀nù kí ló abẹ́ fi lè yàn fún àwọn kàdé kó ogun ọlẹ́gbẹ́ dànù. ẹ̀wù mọ́tà sí mìíràn ẹ̀rọ kí lílọ bẹ̀ ẹ̀sìn náà lọ sí. ẹ̀wù mìíràn sí mùsùlùmí ẹ̀sìn náà lọ sí. ẹ̀wù mùsùlùmí sáràbà ẹ̀sìn náà lọ sí. ẹ̀sìn wọn àbá padà sí mìíràn ẹ̀sìn náà lọ sí. kó o ní kárí ìlẹ́sẹ̀ láì wọ bàtà. àwọn kàdé rẹ̀ lẹ́sìn lásán òkùnrin rẹ̀ ní ti pẹ̀lẹ́ kò jó yọ ẹ̀kú wa gbọ́ ọ̀pọ̀lọ́ máa tó ẹ̀wọ́ bàtà kọ́ dáa kọ́dà alábìsọ̀ ọlọ́wà àdìsẹ́lẹ̀ wọ́n kàn sọ fún ipe ẹni tó gbé ara mi ọgbọ́dọ̀ wọ́n kò fẹ́ ìbọ̀sẹ̀ èyí tí wọ́n fi awọ ṣe ìlà àlà yẹ́dìnà náà lẹ́yìn. àyàtọ̀ bá rí bàtà méjì òrí bàtà aláwọ̀ ọ̀dà méjì kò dúró kọ́ ọwọ́ òfẹ́ ìbọ̀sẹ̀ aláwọ̀ ó fi hàn pé islam kì í sẹ́sìn ìyà jẹ́ra rẹ torí kò lè gbalada ìyà kì ṣe sẹ́sìn islam ní ká fi jẹ́ra wa àmọ́ tó o bá lè rẹ́sìn kan sí láì ṣe wàhálà lọ́wọ́ tó fún ọ̀làdà wàhálà. lọ́kọ̀ wá pé mo máa ń fẹ́ jìyà ni kí lè gbalada ìyà ọ̀jẹ́ ọ lásán kò ní gbalada. kò sì sínú òfin ẹ̀sìn islam pé ká máa rìn òwò lẹ́ẹ̀kan láàrin torí pé ó ti gbé wa lẹ́nu rárá ti ju èèyàn ọlọ́ọ̀gá lọ́yẹ kẹ́ ti ju jù kó lè pété orí agboolé rẹ lọ wà tán rẹ̀ bí àwọn bàbá bàbá dé máa dé ńgbà mí ó ti torí inú ilé làwọn wà ó wá pa méjèèjì ti lórí èjìká wọn pé lọ sí bá wọn rìn lọ wọn lè má lè kó aṣọ mára láti lò owó wọn gbogbo ara wọn lẹ́nu ọ̀rá rí ta á lè burú já. ẹ wò ìyá tí wọn náà máa jẹ ní dọ́wọ́n nù dárí rẹ̀ látàrí kékeré para mẹ́jọ bá tọ̀ ẹni tí wọ́n ń síra lẹ̀ láìsọ̀ ńkọ́. wọ́n á ní dẹ́kun ọmọ àdìyàwó lásán náà lọ́wọ́ àní wọ́n á ní kíni wọ́n á tún ẹ̀dùnkọ́ ọmọ sí ẹ̀rí nígbà tí ẹnì kan bí alẹ́nudọ́ láàrín àgbọ̀nà lé pé kí ni ìdílé àdúgbò máa kalẹ̀ kó dára fẹ́ wọ nítọ̀ àwọn màmá wa ó ní sọ fẹ́ rí ààrẹ wò wò ó bẹ́ẹ̀ òwò tó wo ya rẹ̀ oyinbo pé nìyẹn wèrè nìyẹn torí ẹ̀ ọ́ sálámà kó tó wọlé màmá rẹ̀ àlékún màmá kí ọ̀wá ti sínú sọ́nà kí ká máa bọ́ sí wò. Ìrẹ́ ló ti jẹ́ pé etí kun ìṣèbí tọmọlúwàbí máa lọ etí òkun. Ìṣèbí tọmọlúwàbí máa lọ ilé àṣetánì nù. Ó gbé rọ̀lẹ́ rọ̀lẹ́ àṣetánì máa tẹ́ ọ̀gá rẹ̀ àgọ́ olóòtú. Ó máa ń jí ẹ síbẹ̀. Ẹ sì rí pé etí òkun àwọn ọmọ ìta máa kú bẹ̀ lóòótọ́. Tí wọ́n wọ àwọn òwò. Wọ́n làwọn lè máa gun ara wọn bẹ̀. Tí wọ́n lọ sí báyìí gbogbo nǹkan tí ò sí tí ò ní túmọ̀ ìdí ẹranko ni wọ́n máa kà fún káwọn anọ̀bẹ̀ ń fò nípa báwọn sọ làdú ni àlàdú òfò yẹ́nà ìjọba lọ dé tó tẹ́lì wọ́n tọ́ra báwọn tẹ́lì dáàmú dé sí ọ̀pọ̀lọpọ̀ wà kí n káyọ̀ ọlọ́ àbínú tọ́ba ti máa ń tọ́ba dé lùdú òsì máa pàápàá bó ti ṣe dára ni ọ̀ ní ti sábà ló tẹ́lẹ̀ káwọn ọkùnrin nìkan ní máa dé síbẹ̀ èso bìnbẹ̀ tí ó wù yín dé sí. náà ọkùnrin náà máa ta wù yín tí ó wù yín. ẹ ẹ dábòbò máa yí mẹ́rin wà wò ló bá. yóò fẹ́ fi kíkọ jọra subhanallah ẹ̀ subhanallah. tí ìdáhùn bá ti gbọ́ àti. ó lè kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ́nù wa òtẹ́ẹ̀lì tó ní. ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀kọ́ rẹ̀ ti máa kù. inú wọn mọ̀ wá yóò wá mọ wáyàrá tó tó ti máa wà wọ́n mọ̀ kù. wọ́n làwọn ń wẹ̀. tọ́ba ní ijó na máa lọ gbọ́dọ̀ àwọn tí wọ́n rí fún wa reception reception lórí ló rárá. ọmọ kan ṣe olùmí ah, pọ̀ mo tún ní kí n fi méjì yẹn a ń ṣe òhò sínú ìṣèṣì mùsùlùmí kò sí ẹ kí mùsùlùmí ọba ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ à ń tọ́ka sáré òwò lẹ́mọ̀ ó sì ẹ̀ka àwọn àwọn ń ní ọ̀dà o bàbá àwọn wà sí ọ̀dà o ẹ̀rí ń sọ pé tó wà lára rẹ̀ tó pọ̀ jù àwọn yóò àwọn ọ̀rẹ́ rí ọ̀dà mo tún lábẹ́ wọn má máa fowó ṣòfò lásán pápá jùlọ kùn kí lọ fẹ́ fẹ́ fagbọ́ tí ń ta yìnyínyìn ti gan-an náà kí ni tù wọ́n kí ni tù wọ́n nulẹ̀ ayé yìí ojú ajé pápá ọ̀sẹ̀ yìnyínyìn tó bá ti yọ lókè wọ́n bá lajà kan níbọ̀ wọ́n rà lókè aláàjì gbogbo àwọn nǹkan tí ọ̀yọ́ ọ̀fin kò yọ ọ̀fin àtọ̀yọ́rọ́yọ́rọ́ agbọ́mọ̀ àgbọ̀n lára wọ́n ní a ẹ̀ẹ́dẹ́yẹ bá jẹ tọ́ba tó wọn ń gbé yín bò ní àbò òun gbé yín tẹ̀sán àwọn jẹ́ kóbìnrin lọ yẹ lọkùnrin ọmọ wọ̀ tí ọkọ léèdì ọ̀sìn làwọn òyìnbó máa fi sìn torí kátẹ́gùn olùmọ̀ wọlé torí tẹ́ ẹ bá rìn ẹ́ ẹ́ ríran rí gbogbo dáńtọ̀ wàláhì àtọkọ́sìn ọ̀nà bí ó dàtẹ́gùn ọmọ arọ́nà lọ kà kúkẹ́ ẹ mọ̀ wọ̀ wọ̀ ni o àmọ́ léèkù tó yọ fún ọ̀tọ̀ àbí òye wa ètò yọ fún ọ̀tọ̀ ó wò dáadáa ike tí léyìí ti yẹ mí ìtàn ti fọ kú wọ̀ kọ́ máa tẹ́ra rẹ jẹ torí mùsùlùmí ni wọ́n wọ ezeke ni bí ezeke fẹ́ mi léèkù wà tó ti pé aṣọ lásán wọn fi dé wọn kàn dára sí i eléyìí ò dáa àmì tó bá ti di yọrọ yọrọ yọrọ yọrọ yẹn wọn kó òun ti la lórí ti tí wọn náà mọ òkú mi lọ́jọ́ ẹ kí ìrọ̀ àtọ̀rọ̀ àkọ́wé rẹ̀ ọlọ́run tọ́lé kò sí nínú wa ọkùnrin tí ń ṣe bí obìnrin kò sí nínú wa obìnrin tí ń ṣe bí ọkùnrin torí pé mùsùlùmí là wà torí ẹ̀ka sọ́ra fún aṣọ tí ó jọ pé àwọ̀ sọ̀rọ̀ bákan náà nínú aṣọ ìtọ́kùnrin tó ń wọ̀ tí ọ̀dà òun kìí ṣe pé wọ́n sọ sí wò àmọ́ kò dáa ni ní àwọn jàkáàdì jàkáàdì jàkáàdì tọkùnrin wọ̀ wọ́n tó tó ti tó máa dán bàbá ọ̀yọ́ kan obìnrin lọ́yẹ àwọn adáyìn adálágbára àdá nídàndógó ọ̀dà tó obìnrin gbogbo rẹ̀ yẹ lásán bá ti ń tẹ̀ yìnyín lọ́yẹ obìnrin lọ́yẹ. lọ́nà ọdẹ ìlú àwòrán wọn ni ìṣẹ́wóṣinú ṣe iná nàmẹ́tẹ̀lẹ́ tẹ̀dúm ìṣẹ́wóṣinú ṣe iná nàmẹ́tẹ̀lẹ́ tẹ̀dúm ẹ sara kó sá ẹ má sọ̀rọ̀ alẹ́ fún kadùn tí ó sí. ó ti dẹ̀ra ìlọ títí o bẹ́ẹ̀ nílé ayé wa rí wọ́n bá dùn láàárọ̀ ti dandan kó dùn lọ́sàn-án o èsì ti dandan kó kàn lálẹ́ ṣùgbọ́n ẹ̀sẹ̀ ara kó tá nítorí dídẹ̀ ránkọ́ ìlọ títí ọlọ́run ọba mọ̀ sọ àdùn wa di ntí ọ̀kan ọlọ́run ọba máa fọ́nrán wa wọ́ lórí àti máa fẹ̀sìn wá sí wa hù ọlọ́run kò ṣe èmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí wọ́n fi ìfẹ́ sọ́nà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́kàn tí ó fi máa ṣe wa hù ọlọ́run kò ṣe èmi pẹ̀lú yín lọ́kàn náà tó sì máa tẹ̀lé ìlànà rẹ̀ títí tó lọ kú ìlànà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọkọ sẹ́mi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí àṣírí tọ́ sí tí sì ní jẹ pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí sí ìdẹ̀ra àṣírí tí ó sì rí pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó gbé استغفرك واتوب اليك Number one. Alhamdulillah. Wọ́n ní àwọn ọmọ rí àwọn èèyàn tó máa ṣe ṣàgbéga wọ́n wá dìde báwọn dìde kọ́nà náà. kò sí tó burú nínú kásì ìrántí ọlọ́run ní dúró àti ní jókòó àti ní ìfẹ̀yìn lélẹ̀ àti ní ìfẹ̀gbẹ́ lélẹ̀. lópin ìgbà tí bàbá ti fi pé ìrántí ọlọ́run yìí kò lè ṣeé ṣe láì ṣe bẹ́ẹ̀. lópin ìgbà tí bàbá ti sọ pé ṣíṣe ìrántí yẹn ò lè ṣeé ṣe láì ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n ìrántí ọlọ́run náà ń ṣe lọ́nà kan pàtó tó ti kọ́ ọ̀la ọpọlọ wa gbé kalẹ̀ bẹ́ẹ̀. kódà kó ti kí n náà fi ṣe ìrántí ọlọ́run yẹn gbólóhùn nǹkan ni tọ́wọ́ látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam fi ká máa wí fi subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí a bá wá ń ké kò lè ṣe dúró tí bá ti di bídà tó ṣe bá ti di bídà nìyẹn o. gbọ́dọ̀ yẹn wíwí sunna ni ṣùgbọ́n náà tẹ́ gbé gbà ọ wá sọ gbogbo kí ni torí rẹ̀ irú àwọn ẹni tẹ́ wí yẹn ó jẹ́ pé bá ti ní ní ìdúró bẹ́ẹ̀ wọn ò sì sọ pé májẹ̀mú rẹ̀ ni káwọn ò ṣe bẹ́ẹ̀ káwọn ò dúró àmọ́ wọ́n ń dé papọ̀ níjàmá ó tún ti bídà nítorí pé bídà tó ń ìdọ̀fíyà nù wọ́n fi tí wọn ò fi kún fi kún sọ eléyìí ó fi hàn wá pé wọn kì í sì fi bídà kí wọ́n fi ṣe súnà kí súnà wá sẹ́kùn súnà yóò di bídà tó ìdọ̀fíyà náà nọ́mbà tù pòsẹ́sọ̀ tó wọ́n ní pé èmi lọ́ba a. pé wọ́n ń pé ọjọ́ gbẹdàgbé àmì àwọn kan wà táwọn ò ní sí ní wòwò ìyẹn àwọn tí máa ń pè é ẹ kò padà lọ sọ́nà àǹtá gbogbo yín kí ẹ kò dáko ilé ọgbà wọ́ọ̀rọ̀ wo àbára àkùránì wo lọ́sọ bẹ́ẹ̀ jẹ́ǹkà kọmọlá ọ̀yọ̀. òfin tọ́jọ́ bẹ́ẹ̀ gbogbo apáta ni wọ́n gbé dìde ní wọ́wọ́ bẹ́ẹ̀ tàbí òye wa nǹkan tá nàbí kan sọ ọ̀nà ọ̀la ti ń bẹ báyìí ti ń pè wọn lórí táwọn ẹni ọ̀jẹ̀ ọ̀pọ̀ wọn lò ní ẹ̀sìn àná pán yẹ̀wò màlùkìyà àwọn ọlọ́run ó gùn jù ní ti àmọ́lé kì ṣe tààbò kì ṣe bíi pé ọrùn ó ní gbógun mi tàgbáàmù rere lá yóò gùn ní tàpọ́nlé ọmọ ọkọ́jọ́ yẹn gbogbo ẹ̀ nílé gbórí òkè sòṣùgbọ́n àwọn ọlọ́run ló ń ti wọn lẹ́ni tọ́rùn ló gùn ní tàpọ́nlé sòṣùgbọ́n pé àwọn gbòòrò ti wọn ó ṣe kìnnìkan ní wọ́n ti sọ nǹkan ẹ máa dàgbára láti wá tó ń tìkà bá ti tírèjì sí yín ìzọ́kùnrin lọ́wọ́ fẹ́ràn kí a lè ṣe táwọn náà lè lọ dá agbọ́ ìfáwọn yẹn bẹ́ẹ̀ ni ẹ lè sọ fún wọn wọ́n béèrè ẹ̀rí ẹ fún alẹ́ rí ẹ. ọjọ́ ló ti jẹ túmí. gẹ́gẹ́ bí àdébùkọ̀ àdébùkọ̀ sáà tí wọ́n á ti dé ní ìṣẹ̀kọ̀ kí ni nǹkan kí ni jẹ́ naam. tí ó fún pọ̀. Thank you iná ọ̀ma ṣe é kó máa bó nínú yàtàrí ìjọ ní àwọn ọmọ àti ìgbésẹ̀ kó wá pé àwọn tó jẹ́ àwọn tó ń rọbì àìsàn tó fẹ́ bí lọ́wọ́ irú tó jẹ́ tó bá jẹ́ kéèké ní bá jẹ́ tó ń rọbì lọ tóun náà tó máa jù wá náà tó máa bọ́ nínú. alhamdulilayi ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tẹ sọ pé nípa dáàd àmọ́ àmọ́ tó bá fẹsẹ̀ rìn lẹ̀ àmọ́ ó bá fi hàn wá náà àmọ́ a mọ̀ ní pé kẹ́bà ti fi sàlàyé lọ́sẹ̀ tó kọjá hadith anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti wá nù hadith albara ibn azib radiyallahu anhu. anabi sallallahu alayhi wa sallam àpé kẹfẹ́rí wọ́n ti lè fíl nínú sàárè rẹ̀ ìdáwò yẹn sàárè rẹ̀ ó fún ma hatta takhtalifa adla'u gbogbo oríkèé rẹ̀ ó fi yẹ. ṣùgbọ́n mùsùlùmí àwọn ikú tó wá nínú rìwáyà tó kọjá dáadáa wà pẹ̀lú fàtúlẹ̀ hó fi kọ̀bẹ̀rẹ̀ wọ́n gbà láàyè nínú sàárì rẹ̀ náà la fi sọ pé lómi ọkọ àti sàárì kọ̀kẹ́ ju bó ti fẹ́ lọ ẹ̀ ń parọ́ fún wa a tún fi sọ pé ẹni tó bá ní wọn ò ní kó sàárì fún yà ẹ̀ pé kó tà mí ṣùgbọ́n pé bóyá gbogbo èèyàn ni wọ́n kó sàárì àwọn ọ̀màdí náà sọ pé kò sí o ṣùgbọ́n tá a bá rí bẹ́ẹ̀ láti lè dípọ̀ pẹ̀lú àwọn àdéhùn míì tó dàbí ìgbà tó ṣe kí wọ́n takora wọn. lẹ́ẹ̀kejì látọ̀rọ̀ ní sáré bí sọ̀rọ̀ láàrin sẹ́là ń sọ wípé tó bá ṣẹlẹ̀ sí èèyàn bọ̀ lọ́wọ́ àdánwò sáré nínú rẹ̀ ní kéèyàn kúnjọ jimá. tó bá gbé fèrí ló kúnjọ jimá ńkọ à ìyá tara ni tó gbé kèfèrí lòun kèfèrí lòun kọ́dà àkọ́bá kú mọ́tà ìyá tara ni. àbí òye wa kò sí àyè torí pé wàlẹ́ yọ̀rọ̀ gbọ́ lẹ́yìn bẹ́ẹ̀ dèhìl kófò ọlọ́run kì í yọ́nú sí pé káwọn ẹrú òun ti kèfèrí sóun ọlọ́run ti wá ń kèfèrí torí ẹ kò sẹ́ skills fún kèfèrí rárá wàláhì tẹ́yìn bá ronú gbà mí àánú sèyàn àwọn tí ń pọ́ńbù láyé yìí àwọn tí ń sèse kò síwọ́ àwọn láyé yìí wọ́n bá mọ̀ bá bẹ́ẹ̀ kú hẹ́ẹ̀ tí bá lóun fẹ́ rí lágbájá nu wọ́n jọ gbélé kéèyàn àmọ́ tọ́lọ́mọ sẹ́yìn lọ́mọ kí ló dé kọ̀ gbọ́ngbọ́ ìwọ tí wọ́n wò kó lórí ilé ayé ni ọláyé kò sí tọkọ Ọlọ́run kò sẹ́nìkan tó ga kò sẹ́nìkan tó kúrú tó bá ti jọ́ sọ lọ. number three number three. Sẹ́ni kọ̀ọ̀kan bá ṣe láìsí pé ohun tí tó wọn tó wá lóyún tó fẹ́ bẹ̀rẹ̀ pé ẹni tó bá kú àwọn fẹ́ kí wọ́n kú wọ́n látara wípé bóyá àmọ́ ẹbí wọn àmọ́ ara wọn tàbí àmọ́ ẹni kankan tó sọmọ́ wọn wọ́n wá di èrò laboratory kíkà fún wọn sáfíríkà bóyá bí anatomy medicine ó bẹ̀ jẹ́ pé tábà wà lọ náà bí ìmọ̀ náà la máa kú àmọ́ kí ni ìdájọ́ Islam gbà. alhamdulilayi bí ẹ bá kú anabi sọ̀rọ̀ wá àti lànà ká tètè lọ gbé sí i nítorí pé nǹkan jẹ́ pé ìyà là ń gbé lọ nǹkan jẹ́ pé kẹ́ là ń gbé lọ ìtumọ̀ pé ẹnu tọ́lọ̀ wọn bá wa tó fi káàrí tó fi ṣèyànrà lórí èèyàn oníkìtì ìgbà tó ń pa wá tán òun tún gbé wa sí sàárè. wọ́n ma àmàtẹ́hu wọ́n akọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́n bá wa pa lọ́wọ́ gbé sí sàárè. lórí ìdílé yìí ó ń bẹ nínú dáadáa pé tí wọ́n bá ti kú ká má lọ lára ká tètè lọ sí. ẹ wá ní ẹni tó kú tá a mọ àwọn ẹbí tá a mọ àwọn rẹ̀ ẹ wá tara rẹ̀ tẹ̀ fi ìṣègùn òyìnbó distance yẹn dà bí ọ̀dà òsín tó burú nínú kún fi ara èèyàn pẹ́kọ̀ lópin ìgbà náà ṣe yí pé ara yun ara kèfèrí ni àmọ́ tó bá pa ara mùsùlùmí ni ó burú jáì kẹmọ awò díjẹ tó kó ti kú Islam ọ̀faramọ́ àmọ́ tó bá pé ni kò sí tó burú ń bẹ̀ torí ló ti jẹ́ pé láwọn ilẹ̀ mùsùlùmí. wọn ìpara èèyàn kọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ àfi kí wọ́n jẹ́ para kèfèrí wọn lọ wá àbí òye wa ẹni yẹn jẹ bó ṣe jẹ. àmọ́ ìgbà míì èèyàn tó kú kò burú ká lọ lára ká tó sin láǹfààní bá ń bẹ nínú lílọ lára pápá láǹfààní yẹn ká ní í ṣe pẹ̀lú gbogbo àlómà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìjọ tá nàbí wa sallallahu alaihi ń kú kọ́ ni wọ́n sin kú níjọ mọ́ndé ìjọ làrúbá wọn tó sin nítorí pé lílọ sísun lára àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fún gbogbo àlòmà tóra àmọ̀ ànábì tó kú ìbò láti wẹ̀ ṣé àwẹ̀ tasọtasọ lọ́rùn ni bàbá bọ̀sọ̀ kú lọ́rùn rẹ̀ ànábì tó kú ìbò àmọ́ bó la fẹ́ sin sí àwọn kan ní ká lọ sin sí bàkíyà àwọn kan ní ká gbé padà àmọ́kà àwọn kan ká àyè tó kú sí láti sin sí torí àdéhùn wá ń parẹ̀ ànábì tó kú yìí ọ̀rọ̀ àwọn mùsùlùmí ò tí lójútù àmọ́ tani ọjà àrólé rẹ̀ àwọn kan ti láwọn àwọn tiẹ̀ láwọn dá àwọn àwọn dìkẹ̀rí àwọn ọ̀yọ́ zakama àwọn dìkẹ̀fẹ̀rí àwọn kan láwọn ọ̀yọ́ zakama àwọn kan tiẹ̀ láwọn òṣè islamu. torí ẹ ìlọ́kùnrin ló jẹ́ pé wọ́n lọ́ọ̀ kó anabi sallallahu alaihi wasallam la. ẹ ó bá pé èèyàn kú ní ìsinyìí báyìí àmọ́ ta ni fámìlì rẹ̀ à ń wá wọn àgbọ̀dọ̀ tètè lọ gbé ni nítorí ká lè bá a mọ àwọn ta lè yẹn rẹ̀ kó lè bá a kó ti kú kó ọmọ kú yájọ mọ́nu lọ nígbà tí àwọn ọmọ wa kápọ̀ sọnù ni wọn ò ní màpò ti ti kú ni òkú ni. bákan náà èèyàn fi mọ́tò gbáyàn ó kú ọlọ́nkọ́ sànù wa. tọ́ ẹ ń wá ẹni tí ọjà àwọn èèyàn rẹ̀ torí kí ẹni tó gbáyàn lè máa ta lò wọ́n sì bíyà fún. sòkò burúkú ẹ lọ láǹtorí eléyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó tó lè fà kí a lọ sísìn òkú lára. Naam wọ́n fẹ́ sọ ẹ̀fọ́ nípa àdé ṣe àdé mọ̀sálà ń ká lò àtàbí tó kàbí ìyàgbọ́ táwọn. náà làwọn á gbèrè àyẹ̀ pé ṣé ó ní láti bàtà bí ẹni bàtà pẹ̀lú àgbèrè kọ̀máṣẹ́ irú àwọn oríkèéríkèé ara tí àdé mọ̀sálà sọ pé wọ́n pa òun láti láti mọ̀ fún ilẹ̀ tí ìyá lè pé súnà yẹn pẹ̀lú pẹ̀lú bàtà ẹ̀rọ̀kọ̀ kan náà ni wọ́n ní wọ́n ní tábà fẹ́ fi tẹ̀síkì rùn yóò gbẹdáwó ní ìdáwó tá a lè fi kírun lópin ìgbà tí o bá ti jáwọ́ ẹlẹ́dẹ̀ wọn fi pè ṣé ti sàwọ ajá so gbogbo àwọn míì tí wọn bá fi sí bàtà kò burú turkey anabi ayo ma ihabin dundegọ ọkọọkọ gbogbo awọ tí wọn ti lè sáyàn ó ti di ntọ́mọ ò nídìí láti béèrè awọ ìwé wọn fi sí bàtà tó ra yìí má ṣe rọ́bà wọn fi ṣe má jẹ lẹ́dà tó tọba àwọ̀ lè fi kí wọ́n á ní ọ̀dà sábà fi bàtà kírun. anabi sallallahu alaihi wasallam ní anabi sọlọ́lọ́wọ́n bá pọ̀ ńlá ṣe fún ọmọ fìdí kanlẹ̀ lórí àwọn oríkì méjèèjì nínú àwọn oríkì méjèèjì làwọn ọmọ àkàtẹ̀ wà. tí yóò sì ṣeéṣe láti fi orí kanlẹ̀ gbára ọmọ àkàtẹ̀ kí wọ́n máa ń bẹnu bàtà dáadáa. èyí tí táwọn fẹ́ kàtẹ́ ni pé kọ́mọ àkàtẹ̀ ọ wà báyìí ẹ bá sì wọ bàtà ẹ lè tẹ́ bẹ́ẹ̀ àbí òye wa ẹ lè tẹ́ bàtà yín báyìí ẹ lè tẹ́ bẹ́ẹ̀ ẹ lè tẹ́ mọ̀nà ẹ lè tẹ́ bàtà lọ́nà tó máa ká tí ó fi jẹ́ ojú sáré kébìlà ẹ tẹ̀yìn tó wà nù bàtà náà ní ẹ kàn ra sẹ́ níbi déédéé bíi tó máa kàtẹ́ wà ẹ tẹ lọlẹ̀ tí ọmọ kàtẹ́ yóò fi wà báyìí tó tó bá ti ṣe báyìí tó parí ọbẹ̀ yẹn kò jọra wọn ẹni tó kírun gbọ́ bàtà ẹni tó kírun tí ò bàtà ọ̀rọ̀rùn bákan náà ìjọba fẹ́ jókòó ọmọ bóyá ọmọ túmọ̀ ọ̀rọ̀ tá a wí o so ṣùgbọ́n sunna ni ó sì gba aládàá rẹ̀ tọ́ba síbẹ̀ àwọn ayẹyẹ pé ó jẹ́ mùsùlùmí kò tẹ̀ síbẹ̀ rí lẹ́ẹ̀kan láyè rẹ̀ ó dábẹ́ ó dábẹ́ àmọ́ o lọ́wọ́ wa ṣe wọ́n á máa wo bolo tí fẹ́ tó kì í ṣe pé kì í ṣe pé mọ́ṣáláṣí tán tẹ́ rọ́ọ̀gì sí báyìí lọ́wọ́ àwọn tó bá tàbọ̀ lọ gáúgáú tó ti fi gbogbo bàtà yẹn tẹ títì àní gbà ó àmọ́ tó bá ń kó tó bá tẹ ọ má dáadáa o kó sínú ọ̀ra ọwọ́ adénu mẹ́tíláṣí lọ wọ́ ló fi kírun barakallahu fik tòlópin wa tó ṣe pé òfin dọ̀tí kankan òfin ní ẹnìkan lára alhamdulillah ó ti bá ń sọ́gá ló ti fẹ́ kírun tọwọ́ bàtà rẹ alhamdulillah ó sì ń tó burú mbẹ́ nàmbà.

aṣọ tí wọ́n yá àwòrán sí lára náà àwòrán abẹ̀mí torí ẹ̀ ló ti dẹ́kítọ́ bá tẹ́ra kára ìjọ mọ̀ sọ́nù kò bá jọkùn kò bá jóbìn kọ́ mọ̀ jẹ́ ìtún yá àwòrán abẹ̀mí sí la kọ́ mọ̀ yẹ ẹja sí la kọ́ mọ̀ yá èèyàn sí lára kọ́ mọ̀ yá ẹranko sí lára kọ́ mọ̀ yá fúláwà sí la kọ́ mọ̀ yá lé sí la kọ́ mọ̀ yá gí sí la kò burú ìgbà míì gan guinea damos ẹ máa wò dáadáa ó ti ṣe guinea damos yẹn ìgbà míì wọ́n yẹ ẹja sí ẹ̀ sì ní fura ìgbà míì wọn lè yẹyẹ sí ẹni fura ẹ máa sọ ẹ máa rà wẹ àfi lè sọ fún gbogbo torí wà fún fún ọkọ abẹ gé náà. wọ́n ní láàrin obìnrin sóbìn láàrin obìnrin sóbìn kí ni obìnrin lè rí láàrin obìnrin ẹgbẹ́ rẹ̀ òbúrúkọ rojú ẹ̀ òbúrúkọ rórí ẹ̀ ẹ̀. kò burú kọ́ rẹ́sẹ̀ rẹ̀ títí dé ẹ̀bá ojúgun kò sí tó burú nu eléyẹn lópin ìgbà tí o bá ti tìtú láti àmọ́ títú láti bá wà kíkọ́ fẹ́ bímọ àbí ọmọ sàárẹ̀ gbogbo ibi tí wọ́n bá nídìí láti rí wọ́n lè rí tó bá kó bin sóbin títú láti bá tún wá mú wa débi pé àwọn obìnrin tí wọ́n tún mọ̀ ń pa rẹ̀ lára àwọn ọ̀ka àfi kọkùnrin ó wò tó Islam tún bínú sí kọ́lọ́ọ̀sán náà ilé tó túmọ̀ sí pé ẹ̀ka nínú àwọn obìnrin wa wọ́n tó mọ̀ nípa sẹ́ẹ̀sì gun òyìnbó yìí àwọn tí wọ́n mọ̀ mójútó obìnrin ẹgbẹ́ wọn nítorí kọ́ gbọ̀yàn kò sì bá a mú nípa àwọn obìnrin wa bo gbogbo ara wọn tí dórí ojú wọn á lọ sídi wọn lẹ fọkùn kan torí sí ìfẹ́ bímọ subhanallah á ọgbọ̀yàn púpọ̀ torí ẹ̀ àlómà kan ṣe pé kò mójútóra rẹ̀ tó ní lọ́pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ta wà láyè sí àmójútóra wa tó àtàmọ́ fọ́nbù lórí rọ́ọ̀ so gbogbo ẹ ká mójútó àní mójútó ó yẹ ká ní hospital kò ní ìdí láti máa ṣèpàdé nítorí ẹ̀ hospital yẹn pàtàkì púpọ̀ hospital kése kẹ́kàn kọ islamic hospital sí ló lára ògiri fa ẹ practice islam ń bẹ practically tọ́ ẹ pé tọkùnrin ọba wọlé ọ̀tọ̀ níbi tí wọ́n gbà wọlé tóbìnrin ọba wọlé ọ̀tọ̀ níbi tí wọ́n gbà wọlé àwọn obìnrin ọ̀tọ́jú obìnrin ọkùnrin ọ̀tọ́jú ọkùnrin eléyìí á fún yín ní ẹ̀sìn sí ní rọrùn sì ní mú kí kèfèrí kan lè wẹnu sí yín lára yóò sì mú kíkẹ́ ipé ńgbà táwọn obìnrin wa bóra wọn á àmì nìkan àtẹ̀sìn lódodo. wọn náà kèfèrí ilẹ̀ haúsá náà bá ti àlákà rẹ̀ wọn ń pè ní Paul Gindiri. so báyà gbogbo yẹn ọmọ popular wọn wà ní Plateau State ní Jos so ó ní ẹ̀fín àwọn mùsùlùmí lẹ̀ táwọn obìnrin wọn máa bora wọn máa borí bojú nígbà tí wọn bá fẹ́ bímọ táwọn dókítà wọn kọ́ wọn yá sí hò wọ́n yìí kọ́ kó wọn dà sí hò wọ́n ti sọ̀rọ̀ yẹn ní tó ti lé twenty years ṣùgbọ́n laqad asma'ta law nadayta hayyan walakin la hayata liman tunadi ohun rẹ̀ ó hàn tó bá ti káwọn ẹni tó ń bá sọ̀rọ̀ ẹ̀mí ń bẹ lára wọn ṣùgbọ́n ẹni tó ń bá sọ̀rọ̀ ti kú òkè sí gbọ́rọ̀ ìgbésẹ̀ àwọn mùsùlùmí nù títí láti ilẹ̀ haúsá tó fi délẹ̀ yorùbá àmọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ọmọ tàwọn èèyàn lábẹ́ tó bá ti túká kánà nù sá àtúká náà nù àbí bẹ́ẹ̀ kọ́ lónìí yìí ẹlòmíì nínú yín nínú káńjẹ snacks à ń mu pẹ́ẹ́pì à ń mu kíní kan martina gbogbo agbára ẹlòmíì ọ̀ka torí káwọn ọ̀rẹ́ ṣe bẹ́ẹ̀ òun náà máa nánú owó tó yẹ kó fi máa wá gàárì mu ẹlòmíì òótọ́ là ń sọ ẹlòmíì lónìí ẹlòmíì lónìí ó ti ná two hundred and fifty naira lórí òfò tí ò nítumọ̀ torí kọ́kàn fẹ́ ṣe kọ́píráìtì àwọn kan gbégbó wọn ń ṣe ní ìsinmi bá ti dúkò ìsáni kíkà lóko fi two hundred naira lẹ̀ láti fi foundation islamic hospital ẹlòmíì ò ní yọ twenty naira bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ dáhùn ọ̀dà gbogbo dọ́tà bá ti pàdé two two hundred naira ká máa dá bẹ́ẹ̀ ẹ dákun tá a bá ti bẹ́ẹ̀ fọ́dún kan ó di gọbẹ àbí òní di gọbẹ wàláhì ó di bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ti wa àwa mùsùlùmí àmọ̀rọ̀ sọ àmọ̀rọ̀ gbọ́ ṣùgbọ́n àìfi ti tẹ́ ẹjẹ́ àtẹ̀jì wa wa wọ́n àfi ti tẹ́ nígbà tí a bá lè ṣe bẹ́ẹ̀ àgbàrá wa là gan akọ́mọ́tìláṣí dá púpọ̀ ṣùgbọ́n àwọn kankan wà tí Islam tún nídìí gan. inú rẹ̀ lọ́sibítù ọlọ́run ọba kọ́ ràn wá lọ kó jẹ́ ká náà. ìjọba bẹ̀rẹ̀ ṣé àbúrò kan wà ní ìgbéga lọ́jọ́ tí ọkùnrin àti ìyàwó ẹ̀ bá wọlé pé táwọn á dìde fún àwọn àtọwọ́ àbáwọn nígbà àtọkọ àti ìyàwó bá wọlé ń ìyàwó kí gbogbo èèyàn dìde fún mà lẹ́yìn náà àmọ́ akẹ́wà pẹ̀lú pé àwọn ọmọ gbé kéèkì síra ẹ lẹ́nu ìgbà kéèkì tiẹ̀ kárí gbogbo àwọn kèfèrí nìyẹn o láàmú ọ̀káramọ́ o àbí fòkàbọ̀ ọlọ́kùnrin náà fòkàbọ̀ àtàwọn kèfèrí nìyẹn ẹnìkan wá tẹ́ tí bá nàbí sọ fún kan pé wà kankan kó fún kọ́dà kó kárin á ní kó fi bọ́ lọ́wọ́ náà ní kó fún ìwọ lọ́wọ́ lọ́wọ́ náà. ọlọ́pọ̀ yàtọ̀ àwọn èèyàn kan máa sọ̀rọ̀ lásán wọ́n máa ta àwọn ẹ̀jẹ̀ nítorí pé wọ́n ti kí bọ́nú pótókò tí wọ́n pé tí wọ́n bá ṣe ìyàwó wọn rò ká wọ́n wá ń wẹ́rì tí ò sì fún náà. ẹ bá tó bá ti pé pepsi rẹ̀ ló ti wá ó torí pé ń gbà míì ọlọ́wọ́ bá ò fẹ́ kẹ́ ṣàbòsí o. ọlọ́ni wọn láti zero wa zero tó ń wíṣọ ọ̀rọ̀ ọ̀kọ̀rọ̀ ẹ má fẹsẹ̀ nìkan bí ẹlòmíì àwọn ọmọ pé Israẹli ló ń ṣe Pepsi àmọ́ pé Israẹli ló ń ṣe Coca-Cola àbí òye wa ẹ wà á bẹ̀rẹ̀ nìkan jà fún gbogbo lémú Islam ọ̀farama ẹni tí wàá sì mọ̀ dájú pé Israẹli ló ń ṣe Pepsi kọ́lá kókó fi yé wa àbí òye wa ọ̀tọ̀ ní Amẹ́ríkà ọ̀tọ̀ ní Israẹli o ìyàtọ̀ wà láàrin méjèèjì so lẹ́yìn náà àwọn kọ́mpìnì yẹn wọ́n ti di ìlú lujára wọn wọ́n ti di kọ́mpìnì ayélukari ayélujára wọn so lóòótọ́ origin rẹ̀ lè wà lamẹ́ríkà but nísìn pepsi cola lọ́wọ́ nàìjíríà àwọn ọmọ nàìjíríà ni o bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá mọ̀ lẹ́yìn tí wọ́n ní kẹ́ máa ra ṣíà tó máa bá ra ṣíà rẹ̀ tí àwa láàmú pepsi mọ́ lórí kórìíre nìyẹn so nítorí délẹ́ wádìí dáadáa kótó di kẹ́ máa ṣèdájọ́ máa mú bá máa ṣe àwo máa ṣe kínní àti wádìí arí pé ẹ̀jú kọ́mpìnì ló ń ṣe kí ẹ̀yin lẹ̀ mà. bẹ́ẹ̀ bá wá di dájú ìtàbòsí nù ọlọ́run sì gbà kẹ́ ìtàbòsí kọ́dà kó sì sí kéṣe. náà. ìyá wọn sọ pé lórí ọ̀rọ̀ dídá fún dídá bẹ́ẹ̀ fún àwọn fún àwọn tó ti dá ìgbà bí èèyàn ti di ìgbà tí wọn fún subhana rabbika وسلام على المرسلين والحمد لله رب العالمين ọ̀rọ̀ à ń dájọ́ ìpàdé alágbọ̀ ọ̀tẹlẹ̀ má islam ọ̀kára má kọ́ àgbàlagbà jókòó kọ́ máa dábẹ́ fún pékin ẹ̀yà pé tí wọ́n ti kọ́kọ́ rẹ̀ lè dábẹ́ fún àbí tíyàwó rẹ̀ bá lè dábẹ́ fún torí kò sí ìhòhò láàrin ọkọ àtìyàwó àbí òye wa wọ́n kọ́ wa gbéra rẹ̀ lọ bẹ́ẹ̀ nìkan kí ẹ máa dábẹ́ fún mi ọlọ́sàánù wa ṣùgbọ́n a rí i láyè sìn àwọn òyìnbó ń gba Islam yẹn màá tó ti kọ́ àwọn ìdábẹ́ kẹfẹ́ rí ni wọ́n tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń gbéra wọn lọ sí títù wọ́n ti dáta fún wọn láti dábẹ́ tó kọ́ bàwé lóríṣiríṣi tí tó bá yíwọ́ nítorí wá lójú ẹ̀ rí o tó wọ́n ti tún kọ́ bọ̀wé yẹn ṣùgbọ́n kò bá tó Islam ọ̀bọ̀n lọ sí ìdíwọ́ kálẹ̀ nígbà ìgbà tá a ti dá torí pé ńgbà tó ti dìgbà kan tí ó bá jẹ́ pé ìyàwó rẹ̀ ní ọ̀bọ̀ dábẹ́ àbí ọkọ ní ọ̀bọ̀ ìyàwó tó o ti parí nù. ọjọ́ ìbò ṣe jẹ́ nọ́mbà five. aleykum salaam. ó ti ṣàlàyé lẹ́yìn ó sì ti pọ̀ àsìkò tí òògì gbogbo nǹkan bá dọ́gba pẹ̀lú ẹ̀ lọ tí òògì dúró sí kó tó dípò òrùn yẹ tàrí. ilé tuntun ti kí tásìkò àṣírí máa tó ògì gbogbo nǹkan gùn jùlọ. péye wa nísìnyí ẹ mọ àṣírí tó wọlé ẹ wọn bí gbòòyì ṣe gùn tó ẹ wàá gbé kalẹ̀ ẹ wo ibi tí ògì rẹ dé ẹ wàá wọn láti ibi tí gbòòyì ti bẹ̀rẹ̀ débi tí ògì dé sí ìdẹ tiwọn tẹ́lẹ̀ wo ló gùn jù tí ògì tó wà ń lẹ̀ bá ti gùn jù àṣírí tó wọlé bí èyí wa tó bá jọba pẹ̀lú tẹ̀wọ̀n yún zoro la sì tún wà bí wa tẹ̀lẹ́yìn lédè kúkúrú nù. ọ̀rọ̀ àsìkò wọlé asúrì ń wọlé ní ìsìn aago mẹ́rin ó kù ṣẹ́jú mẹ́ta ó kù ṣẹ́jú márùn-ún kankan. irun àṣùbọ̀ aago márùn-ún àbọ̀ ìní àlùfáàjà rí ń yọ ní ìsìn maaleykum salaam. kò túmọ̀ sí pé kò ní máa dínkù ṣẹ́jú kan kò ní máa lé ṣẹ́jú kan sí o ojoojúmọ́ pẹ̀lú tiẹ̀ náà ṣùgbọ́n average tó ní kíni. àwọn ọmọ àwọn ọmọ ojoojúmọ́ lẹ́ẹ̀mọ́ wo specific báwo. <laughs> mímọ àkókò oorun ní í ṣe pẹ̀lú ojú ẹni tó lójú ni wọ́n mọ àkókò oorun torí pé mímọ àkókò oorun gbogbo ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní í ṣe pẹ̀lú oorun àtòye torí ẹ̀ ló fi jẹ́ pé ọjọ́ ò lè dá kókó òrùn mọ́ ẹ wo ibnu ummi maktum tó máa ń pè òrùn sí kejì kìí mọ̀ pásíkò òrùn tó àfi tó máa sọ fún pé àfúrásì àfúrásì ilẹ̀ tí ilẹ̀ ti má ìgbà náà ni ọ̀lọ́ pè é ìyẹn ní ká alifájàre ti yọ alifájàre ti yọ number six number seven. Thank you. abadan abadan ẹlẹ́kejì ni ẹ. ìbéèrè mi níbẹ̀ ni pé ṣé ó Allahu alam Allahu alam ṣùgbọ́n tá a máa ń pe gbogbo abẹ̀mí ni ó kú tó fi sórí màlẹ́kà kú. ẹni tó sì kan fèrè gan fi tún sọ ní màlẹ́kà kó náà kù ṣùgbọ́n wọ́n sọ pé tó bá ti fán tó ti fán wọ́n sọ pé kó tó fán ni wọ́n kù wọ́n sọ pé kó tó fán ni wọ́n kù ó sọ pé tó ti fán ìgbà náà ni kú dé òun náà lọ àbí òye wa kété pé yóò kú kó tó fán tó ti kú kó tó fán tó kù rẹ̀ ní ọ̀fọ̀ so ṣùgbọ́n túmọ̀ sí pé ẹ̀yìn ìgbà tó fán ni kú dé torí ẹ̀ eléyìí ti wà torí kò ti yé tọ́ba fún ikú òde òun náà sì kú àlékà kú òun náà kú wọ́n sọ pé kó lọ́ọ́ yọ ẹ̀mí rẹ̀ àti òkú ẹ̀dá kan yóò ní kó ọmọ ẹjọ́ wọn lọ́ọ́ wo lọ́ọ́ wo tó tún dé wọ́n á ní òkú ẹ̀dá kan yóò ní kó kú ìwọ wa kọ́ ìbẹ́ dání wọn náà ọ̀yá yọ rẹ̀ òun náà yọ ẹ̀mí ara rẹ̀ ọlọ́run sì sọ pé límani mọ́lùkù lìyà alukọ̀hár ọjọ́ tẹnìkan máa fi ọlọ́run ọba tí ẹ̀ náà ní tẹ́lẹ̀ ọba àtò ọba tó borí gbogbo nǹkan. náà nọ́mbà eight aleykum salaam. náà orúkọ rẹ̀ ń jẹ́ Azrael. àti fi wá lórí pé borúkọ ṣe ń jẹ́nu. Azrael àti tiwa lóríṣiríṣi ṣùgbọ́n gbogbo ẹ̀ ọ̀rọ̀ bẹ lórí rẹ̀ pé kò gún régé ọ̀rọ̀ ẹnìkan tó wà ń bẹ̀ lágbájá òpùrọ̀ ni ẹnìkan láì oríṣiríṣi ọ̀rọ̀ wà ń pa rẹ̀ bẹ́ẹ̀ ló ti jẹ́ pé tí a máa pè ní Azrael eh, ẹ̀rí tó mú òmúnádówó so ṣùgbọ́n ká pè ní malakul maut malika kú lọ́dọ̀ pàjù nígbà alukur'ani tọ́ka sí ọlọ́ni kólé ẹ̀tọ́ wọ fọ́ọ̀kún malakul maut lẹ́bí wọ́kìlẹ́bí kù sọ pé màlẹ́kà kú tí a fi sọ yín ọ̀pá yín màlẹ́kà kú lọ́lọ́ ń pè eléyàn ti tó torí pé ntí ò sí èméjì nípa rẹ̀ ọ̀sẹ̀ ju ntí kàǹfà wà lórí rẹ̀ lọ. naam aleykum salaam. kò ń tọ́jú ẹ nínú Islam philosophy irọ́ lásán ni torí pé tuma rẹ̀ logic ló bí philosophy pé ọ̀nà táwọn àgbà ronú lópin ìgbà tí rònú rẹ ọba ti mú ọta pọlọ ó burú àmọ́ rònú tó mú ọta pọlọ ó burú jẹ ẹ torí pé ìrònú àwọn fílọ́sọ́fì lọ́pọ̀lọpọ̀ gbà mí ó débi pé kò sọlọ àbí òye wa tó gbogbo àwọn ìrònú yẹn kò sí ní Islam fẹẹ ṣe ṣùgbọ́n láti Islamic university mi á rí kí wọ́n pe Islamic philosophy kò sí kankan tí ń jẹ́ Islamic philosophy rọ́ lásán torí rẹ̀ ìní Imam uh, Abu Hamid al-Ghazali ìní wọ́n ti kọ́ ọ̀sán kan fún wa wọ́n ní tahafutul falasifa ìṣubú dà ìṣubú kọlu náà àwọn ìlọsọfà gbogbo nǹkan tí wọn sọ tó jẹ pé kò wà lọ́jì wọn sì fi ń pera wọn ló ń là ká ẹ gbogbo ẹ wọn ṣàlàyé bí òtítì wà lọ́jì. ọ̀kan náà philosophers tó ń sì ń pera rẹ̀ ní Islam philosopher onáà ní Ibn Rushd dr tira Hidayatul Mujtahid àwọn tó ń fèsì fún Alhamid al-Ghazali nínú tírà tó ń pè ní tahafutu tahafutu ìṣubú àwọn tó ṣubú àwọn wọn mọ̀ number nine maaleykum salaam ṣé ó ti di ọ̀rọ̀ yàn fún wa kó dáa kó jẹ́ pé nígbà tá a bá fẹ́ ṣe ó máa jẹ́ ìlera fún àwọn gẹ́gẹ́ bí irú àyè táwọn. kí sọ̀rọ̀ sunna ni ṣùgbọ́n sunna tó lágbára sunna tó lágbára tí wọ́n bá wọn mọ́sálásí tí wọ́n bá ti mọ̀ kó jókòó ò jókòó láì kí tàbíyẹ tó lọ sí. tó bá jẹ́ pé ní ọba wa ń bẹ̀ látàrí kọfẹ́ ti súnà ọ̀dọ̀ ẹni tó ṣe haram tó kó nira bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ sálù aláàrẹ pípa ọwà láyé tó fún báyìí ó sọ̀rọ̀ amúfìlà rẹ lọ òní fìfì lálẹ̀ ẹbí òye tọ́ba ti jáde ọjà dẹnu ó sọ̀rọ̀ adúró lóde torí kọ́ ọmọ bá ní àwọn èèyàn lára ẹbí òye wa sọ eléyàn ni sọ ṣùgbọ́n tí ẹ bá padà sí rẹ̀ tó jókòó sí tahiyatul masjid tó o fi sọ́nà lẹ̀ à ń bẹ lọ nǹkan mọ̀jẹ̀ kọsẹ̀ lọ. nàmbà ten maaleykum salaam. kọsẹ̀ lọ o a máa ń bẹ lọ nǹkan mọ̀jẹ̀ kọsẹ̀ lọ pípé ń bẹ náà àwọn olùmọ̀ tó kù tahiyatul masjid lọ́rùn àyà lọ́gbàlá mi là ń bẹ lọ nǹkan mọ̀jẹ̀ kọsẹ̀ lọ. gẹ́gẹ́ bí imaam ibnu ibnu hazm rahimahullah الله ní المسجد واجب يتعلق yata'allaqu بالمسجد. bil masjid wọ́n ní ìrọ̀ràn ẹni tó yẹ pé ìjọ́ràn ẹni rẹ̀ ní ti pẹ̀ mọ́ṣáláṣí lópin ìgbà tó bá ti pẹ́ mọ́ṣáláṣí ni ọmọ rẹ̀ kì lórí làásì ń bẹ lọ́n kọ́mọ̀jẹ̀ pọ̀ ọ̀sẹ̀ lọ àmọ́ lórí pé sùnnà ni ọ̀sẹ̀ lọ naam. naam. naam tó rẹ̀ ní kí ẹ̀rù ń tọ́lọ̀ ń kó ṣe kí nìkan àlọ́bí ní káwọn bá èèyàn bá tẹ̀ ṣùgbọ́n àti tẹ̀lé kí ni àti súnmọ̀ nǹkan tí kò sí ìdìbò kan. àbí kò ṣe islam tó ti tán àbí tó bá jẹ́ islam ni ó bá jẹ́ sufism lànàbì mu wa ẹ̀ lànàbì mu wa náà ni ọ̀ alọ́ pa tẹ̀síwá débẹ̀ débi àánú gbogbo ní tàǹsọ̀ ó ní ìtumọ̀ oh. ẹni tó ń ṣe zikiri oṣù wa ẹni tó ń ṣe mẹ́rì ẹni tó ṣe bẹ́ẹ̀ tó fi fi dàrú wa ṣé ìsìláàmù á mú un tí yóò dórí rẹ̀ ọ́ dàrú wa fún un ṣé ìsìláàmù tó fi máa rìn dọ̀tí ká wa fún un àbẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ nu sufism kẹ́wù rẹ̀ ọ́ dọ̀tí bẹ́ẹ̀ yàn ọmọ bẹ́ẹ̀ ó jẹ́ nu sufism ó jẹ́ pé bóyá ẹ̀kan làrí lọ́ọ̀mọ̀ wẹ̀. رزني طه ما أنزلنا عليك القرآن لتشقى أعطى القرآن كلفوا النبي محمد صلى الله عليه وسلم شكو لبا الله وعلى أبورا لهم ẹnìkan ó ló ń ṣàdúrà látàrí sofism yóò mọ̀ pé àwọn gbólóhùn kan tí ò nítumọ̀ wọ́n wá sọ iye nọ́mbà yẹn fún un nọ́mbà yẹn unbelievable yóò mọ̀ wá wí tí tí ó fi di pé tọ́tẹ́lẹ̀ nu tí wọ́n mọ owó títí ìdúgbò lómi ìdákú bẹ̀ wàhálà ni àbí èsè wàhálà wàhálà nítorí ẹni Sheikh Al-Albani rahimahullah wọ́n ní kí wọ́n wo sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ti máa nu àwọn sufi ní kẹ́rì kí wọ́n mọ̀ ṣàdúrà tó ní nọ́mbà tó kọ́ anabi ọ̀dà kọ̀ọ̀rọ̀ ẹ̀ sunna anabi sallallahu alayhi náà wọ́n sì yẹ̀ wò gbogbo bí tí anabi ti fi nọ́mbà ṣàdúrà kan àbí zikiri kan kò sí ìtọ́kọjá hundred ẹ̀yẹ wá tẹ̀ láti mú bí anabi ti ní kí ṣe zikiri hundred and one wá. ẹ̀yin náà mà ọ̀rọ̀ tí mo ti rí tààtì yẹn. náà ọlọ́gun bá dúró pé iye nọ́mbà iye nọ́mbà ìtọ́jú agunbádùn ogunbádùn ìwọ̀n abẹ́jà àwọn míì wọ́n lè rí pé iye nọ́mbà àwọn òjíṣẹ́ nù àbí òye wa pé iye nọ́mbà. nígbà àwọn òtútù ọwọ́ afọ́jútó kọ̀ọ̀kan ti so kí wọ́n ní àdúrà ní ṣe pẹ̀lú pé mo kọ màmá rẹ wá níjẹ́ wọn bí ọ wọ́n bí yẹ níjẹ́ fi pa nọmba kan fún ọ pé nine nine nine nine nine nine lọ́nà nine lọ́wọ́ gbà fọlọ́ ilé ẹja tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam wàláhì wàláhì wàhálà ọgbà. àìsí wàhálà kò pé ọmọ gbà ṣùgbọ́n tọ́lọ̀ nílò ní al-ikhlas kó tó ṣe nítorí tọ́lọ̀ kó sì tẹ̀lé tà nàbẹ̀ ti ṣe bẹ́ẹ̀ àrẹ ọmọ gbà ọlọ́kọ̀ fi gbígbà àdúrà kó fi lọ́sọ̀ ó wa sí ìbàjẹ́ wa ọlọ́ sí wa lẹ́ni tí ó jẹ́ pé lẹ́yìn tí ìmọ̀nà ti dé ní ọmọ wa wá ìsìnà ọlọ́mọ ti sí wa bẹ́ẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك